òdodo abẹ Allah subhanahu wa ta'ala ìjẹ́ mùsùlùmí wa ló fún wa nígbà láàyè láti lè máa tún mú ọ̀kan nínú àwọn òfin ọba adẹ́dáwá nínú oṣù yìí òun náà ni àwẹ̀ Ramadan àtàwọn ojúṣe ní tókò àfi títóbi rẹ̀ àfi ń bẹ̀ ẹ́ gbogbo ọ̀nà tí Allah subhanahu wa ta'ala máa fi gbàdúrà ẹrú pẹ́ṣà gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa ọ̀pọ̀ rẹ̀ pẹ́ṣàjà gbà lórílẹ̀ ọlọ́run ọ̀la ìpè méjì rẹ̀ ọlá wíbẹ̀ jẹ́ tóbi rẹ̀ à ń fọlá àwọn tó yọ́nú sí nínú oṣù yìí àtàwọn tí Allah subhanahu wa ta'ala tó gba ìdí rẹ̀ bẹ́ẹ̀ wọn àfi bẹ́ẹ̀ ó jọ gbogbo bíi tí ìpèníjà ti ń kan mùsùlùmí lọ́wọ́lọ́wọ́ báyìí mọ́sàbà dáwọ́ ẹ̀dúró ọlọ́run àwa bẹ̀ wá gbé ìsìláàmù jẹ́rí ọ̀la ìpín méjì ọ̀la àánú rẹ̀ ọlọ́run òun lọ́ba tí máa ń rẹ̀ tó rẹ̀ sí yẹn lọ́wọ́ kó tó di pé ànábìdé nígbà tá ànábì dé náà ìkí àtọ̀lọ́ ọlọ́run kó máa bá kò sẹ́ni tó ràn ẹ̀sìn yẹn náà lọ́wọ́ lásìkò tó kọjá òun nígbà tí ò sí mẹ́yìn náà kò yẹ kò gbó lẹ́ni tó lóun máa ràn ẹ̀sìn lọ́wọ́ abẹ kó jọ kó ràn wá sí látara ẹ̀sìn náà ọlọ́run ọlá ìpín níjọ láàánú rẹ ọlọ́run gbogbo àwọn tí adéjọ máa ń jókòó láyé tó ti di ọlọ́mọ sàlásọ wọn dé ọlọ́run àwa náà tí a ti dé kó jókòó sí wa àwọn tí wọ́n ní níjà kan àìlera kan ní ìpínlẹ̀ kejì tán bẹ lábẹ́ ilé lọ́sùn tó bá sábà ránṣẹ́ lásìkò àwa tí a ń gbé tí wá káàkiri ìsàlẹ̀kọ́ àlàáfíà rẹ̀ nìkọ̀ọ̀kan wa ọ̀làánú ọ̀làánú jẹ́bẹ̀ rẹ̀ ọlọ́run atọ́rọ̀ àlékún ìkẹ́ àlékún gẹ̀fà nàbọ̀ Muhammad àwọn ará alẹ́ rẹ̀ àwọn sọ̀hábà àti gbogbo lè tẹ̀lé ojúpọ̀ ọ̀nà náà títí tálíkì amòfinde abẹ́ aláàkójọ mọ́sá àlékún dáadáa wa níbi tí a bá tafsiri surat al-hajj òun náà ni aya sixty four ibẹ̀ ni a ti gbéra pẹ̀lú وإن الله لهو الغني الحميد Allah subhanahu wa ta'ala nínú ìṣesí rẹ̀ fún ìran ọmọnìyàn pàtàkì jùlọ àlèhùnmọ̀gbẹ̀ yìí ó mọ̀ wípé nínú tí a bùkátà sí òun náà ní ká mọ bágbára òun ọlọ́run ṣe mọ bó lágbára rẹ̀ bó ṣe tó àìmọ̀ títóbi ọba tó dá wọn kò jẹ́ káwọn èèyàn mọ̀ wípé òun lọ adẹ́dà tí ìjọsìn tọ́ sí ní sánmà àtilẹ̀ ló fà á tó jẹ́ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà pàtàkì jùlọ tí súrà bá jẹ́ súrà mẹ́kíyà súrà tó sọ̀kalẹ̀ láwọn ọdún mẹ́tàlá àkọ́kọ́ Allah subhanahu wa ta'ala ó máa ń ṣáàtúrà láti wá gbogbo ọ̀nà láti fi àwọn àtàná àtàwọn àtòní àtàwà tí ó wà lọ́la bó lágbára àwọn ṣe mọ ká lè mọ bàbá rẹ̀ èèyàn kan ò sì lè máa bá gbára rẹ̀ ṣe máa fonìkan fún rẹ̀ ìyẹn ló fa gbogbo ọ̀nà ó máa ń pè wá yóò wá máa sọ fún anábìwá Muhammad wípé alamtaro sóòrì ni ó sì mọ̀ pé kò mọ̀ àmọ́ fẹ́ fi mọ̀ torí kó lè fi mọ̀ wá ó wá ní alamtaro ìyẹn túmọ̀ yìí pé èyí tí agbára tó fi ń sọ òjò kalẹ̀ agbára ẹnìkan ló lè ṣe bẹ́ẹ̀ kì í sagbára ẹlòmíì tó lè ṣe ló fi ní kó wò ó agbára rẹ̀ lómi kan ṣoṣo fi ń sọ̀kalẹ̀ ń sámà pẹ̀lú àlàyé tá a ṣe tó pọ̀ lánàá. nínú àǹfààní tí a lè mú nínú àyà yẹn ìyẹn túmọ̀ sí pé àṣẹ irúgbìn kan kò lè ṣàdédé jáde ẹlẹ́ẹ̀kejì omi tó ń ti sámà bọ́ ìyẹn ò lè múrùpè jáde àfi pẹ̀lú àṣẹ ọlọ́run. ìyẹn gbọdọ mọ wípé àṣẹ rẹ̀ agbára ni gbogbo kan fi ṣe ó nítorí wípé tómi yẹn bá ti bọ́ọ̀lẹ̀ ilẹ̀ tó di gbígbẹ ilẹ̀ tẹ́wé rẹ ti ń dúdú tẹ́lẹ̀ yóò padà wá di green padà ìmí tí ó bá máa mú dání sẹ̀tù ẹ̀ máa mú dúdú yóò wá máa mú green eléyìí tutù lójú tí ó dùn wò. ta'ala ó ní kò o ṣe bẹ́ẹ̀ fún wa. torí pé òun lọ́ba láàánú fúnra ẹ̀dá àtàwọn ẹ̀dá míì tó dá táàmù wọn kọ̀bí òun tí ó sì san kó wá lẹ́sàn torí kò sí tí ń bẹ lábẹ́ àbí tí ń bẹ lórí ilẹ̀ tọ́ba aláwọ̀ nímọ̀ pẹ́ la fi sọ̀rọ̀ nínú àwọn ìròyìn min asuna ilá nínú àwọn tá a lánàá àti tá fi ọba ó fẹ́ máa ròyìn rẹ̀ pẹ̀lú àwọn ìròyìn bíi tó ti yé ìròyìn bíbélò mẹ́tàlá ẹ̀rí pa mú mẹ́rin bẹ́ẹ̀ lánàá a mú latif bẹ́ẹ̀ la mú tani o a mú alaliyu a mú alkabir naam. له ما في السماوات وما في الأرض وإن الله لهو الغني الحميد له ما في السماوات وما في الأرض Allah subhanahu wa ta'ala òun ló ní kápá tí ń bẹ nínú sánmà bàbá ló ní kápá kì í ṣe pé èèyàn kan ló ní ó kàn ní kápá lórí ẹ̀ ṣe pé èèyàn lè má ní nǹkan wọ́n wàá fi sọ́ńdà rẹ̀ wípé lóòótọ́ ni wọ́n ní kí n máa kọ̀ǹtró àwọn àyè yìí rárá bá wò rí bẹ́ẹ̀ òun ló ní òun ló ń rẹ̀ làwù àbá àmọ̀ tó wà ńlẹ̀ ẹni ó lè control affairs rẹ̀ Allah nìkan ni. wà inna Allaha lahuwal ghaniyyul hamid. kódà gbogbo tí ń bẹ lórí ilẹ̀ àti tí ń bẹ nínú ilẹ̀ àbí affairs rẹ̀ ọlọ́run ló wà tó bá jẹ́ pé gbogbo tí ń bẹ lábẹ́ ilẹ̀ kì í ṣe pé Allah ní ṣètò rẹ̀ ni àwọn èèyàn kan nú àwọn ẹ̀dá tàbí ìjọba yé wọn ò ní fẹ́ ká máa wá epo ní Nàìjíríà à ní rẹ́pọ̀ o jẹ́ pé gbogbo rẹ̀ ibo ni ó wà ọ̀dọ̀ wọn ẹ wo dẹ́dà ó wá wa àwa tán láàlẹ́ dánúrò ó fún wa lépo ó tún fún wa góòlù kódà tí wọn mọ̀ pé lè fún wa ó tún fún wa ó tún fún wa ní uranium torí pé kápá rẹ̀ ọwọ́ rẹ̀ ta ló wà ọwọ́ àlá so kákọ́ bá lè táàpù rẹ̀ tí wọ́n lè fà lọ wọn ni wọ́n bá fà á ń bò jẹ́ wípé Allahu subhanahu wa ta'ala òun lọ́ba tí máa pín rẹ̀ láàrin ìdẹ̀ra rẹ̀ olómọ ń pín toró ń lò ní lọ́dọ̀. Inna Allaha lahuwal Torí pé Allah subhanahu wa ta'ala tójú ó lò nìyẹn pé òun ní al-Ghani ọba tó jẹ́ wípé òun lọ lọ́rọ̀ tí máa rọ gbogbo ayé lọ́rọ̀. Kò sẹ́ni tó lè rọ̀ wá lọ́rọ̀ tó lè tó Allah subhanahu wa ta'ala. Tó ẹ jẹ́ ká máa bá ká máa tẹ̀lé ká sì máa pè é kì í ṣe torí nǹkan kan kọ́ ló máa fi ń júwe àwọn orúkọ rẹ̀ fún wa bí ó jẹ́ pé ká lè máa fọkọ yẹn pè é pa sọ fún wa lánàá pé pe wa ó wo àwọn orúkọ wo ló fi ròyìn ara ẹ̀ tẹ́ bá wo gbogbo ẹ̀ ló fi láàmù tàwùkìdì kún inna Allaha. làwùwal òun nìkan ni al ọ̀pọ̀ ọlọ́rọ̀ tọ́rọ̀ rẹ̀ dókè ألم تر أن الله سخر لكم ما في الأرض والفلك تجري في البحر بأمره والفلك تجري في البحر بأمره ويمسك السماء أن تقع على الأرض إلا بإذنه إن الله بالناس لرؤوف رحيم ألم ترى الله سبحانه وتعالى ó tún dojú ọ̀rọ̀ yìí ó tún dà kọ wá bó ṣe dà kọ ànábì wa Muhammad ìka àtọ̀lọ́ ọlọ́kùn máa bá oníṣòrí ni. أن الله سخر لكم ما في الأرض. Allah subhanahu wa ta'ala ó ṣèrọ̀ fún wa tó ń bẹ lórí ilẹ̀ gbogbo alámọ̀ àwọn nǹkan tó wà lórí ilẹ̀ nínú àwọn nǹkan tó wà lórí ilẹ̀ àwọn nǹkan tó mí ta lè rí mímí wọn bíi àwọn hayawan àwọn ẹranko dábà gbogbo dábà tó wà lórí ọlọ́run sẹ̀ wọ́n rọ̀ fún wa bí kìnìún ṣe lágbára tó yẹn ọmọnìyàn lè mú sínú kéèjì bí kìnìún ṣe lágbára tó yẹn wọ́n ọmọnìyàn lè tọ́ tọ́ tí ó dẹ̀ sọ́dọ̀ rẹ̀ òun ló sàkárà rẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pẹ́nu àwọn ẹran tá a máa fẹ́ pajẹ́ tá a ṣàlàyé fún wa kò sí kankan tí pa wá kánú wọn sàkárà lẹ́kùn ó sàkárà rẹ̀ ó rọ̀ wọ́n fún wa ó jẹ́ kí wọ́n wá máa gba ọ̀rọ̀ sí wa lẹ́nu ṣe àmọ́ pé èèyàn máa fẹ́ tírèènì ajá ń gbà mí ìtajà ò ní gbà àmọ́ ọ̀pọ̀lọpọ̀ kan lè máa fẹ́ tírèènì tí ò ní gbà àmọ́ torí pọ́ùn ló rọ̀ wọ́n fún wa ó wá jẹ́ pé gbogbo tá a bá fẹ́ fi wọ́n rọ̀ wọ́n ń gbàfà bí màálù ṣe rí bó ṣe pọ̀ tóun màálù kan fẹ́ jánà níjọ́ òní ọmọ kékeré lásán ló wà lẹ́yìn rẹ̀ ọmọ kékeré tó wà lẹ́yìn rẹ̀ yẹn kì í ṣe pé ó lo ọ̀pá àbósáré ó kàn wí gbólóhùn kan ní gbogbo àmàlú yẹn sì padà ara kí ni yẹn ara tẹ̀síìr ọba tí máa sọ nǹkan rọ̀ tó òun ló sẹ́rọ̀ fún wa tẹ́ bá wò wọ́n lè máa dàbí fifty hundred especially tó máa migrate tó bá dinú ọ̀gbẹlẹ̀ ní ìsìn wọ́n ti máa múra àti padà díẹ̀díẹ̀ táìpù tó bá ń lọ ẹrù pé a wọ́n wàá máa lọ batch by batch batch yẹn wàá rò pé báwo ni wọn ò ṣe ní máa dàpọ̀ mọ́ra wọn torí pé báàtì mẹ́ta lè tẹ̀lé ra wọn bẹ́ẹ̀ ṣe máa rí wọn yẹn wọn ò dẹ̀ ní sínà àfi tọ́lọ̀ bá fẹ́ torí pé yóò bá ò ní ọ̀pá kan ṣoṣo tí màlúù tí fúlàní fi da ìgbà kódà yóò mi tọrọ ò yé wọn ni àwọn máa rẹ ọ̀pá yẹn ni gbogbo ìgbà náà kọ́ ni wọ́n rẹ gbogbo ìgbà kọ́ ó dá wọn máa rẹ ajá ni yóò gbà yí pé àwọn tán máa ń fi wọ́n gbàgbé pé wọ́n máa fún wọn lóògùn jẹ ni ó dà òyìnbó kọ́ tó tírèènì ajá só fún lóògùn jẹ náà ni. tó ayé fẹ́ lo mùmárasà á jẹ́ pé gbogbo tá a bá fẹ́ kó ṣẹlẹ̀ ọba adẹ́dàmọ́ ń sẹ̀ wọ́n rọ̀ fún wa kí lẹ fẹ́ sọ pẹ̀lú àwọn igi tá à ń rìn àwọn igi tí ọgbìn tó wà ń surroundings wa kò sí tá a fẹ́ fi ṣe tá a fi ṣe tá ìbá fẹ́ kídi ó lawọ́ báyìí ẹ sáà máa gé ọwọ́ rẹ̀ kí ni ó máa ṣe yóò máa lò kí ọ̀ya yóò sì gbọ́n tá a fẹ́ kóhun ṣe tẹ́ bá fẹ́ kó nawọ́ náà tẹ́ fẹ́ kó yawọ́ báyìí ẹ máa wọ àwọn èèyàn wọ́n so nǹkan tó heavy wọ́n so mọ́ lọ́wọ́ báyìí ọwọ́ yẹn wàá ṣe kí ni sàkàrà eléyìí tó lágbára jù ó láwọn nǹkan tá à ń jẹ ń sìn nínú àwọn èso so àmọ́ kí wọ́n tún cross àwọn èso náà igi tó tiẹ̀ wọ́n cross breed igi ọsàn tó dùn àti igi ọsàn tí ó ṣe kí ni tí ó dùn wọ́n wàá gé nídajì wọ́n wàá gbé mi wọ́n gbélé lórí wọ́n wàá so yóò dẹ̀ padà so papọ̀ yóò wá máa mú ọsàn tó ṣe kí ni tó dùn wá. ọsàn yẹn kọ́lọ̀ rẹ̀ òórùn rẹ̀ tẹ́sítì rẹ̀ yóò wá yọ̀tọ̀ sí ìtẹ̀tì mà ara tẹ̀síkìrù aláwù nìyẹn so ó rọrùn kó ṣe bẹ́ẹ̀ kó má gbà ṣíṣe àmọ́ bá dáadáa fẹ́ ká mọ̀ yìí pé mo sẹ̀wọ́n rọ̀ fún ọwọ́ yín lókù kẹ́ mú lò tẹ́ ẹ̀ bá ti mú lò tẹ́bi bá parí kò sẹ́ni fèmí parí o. وسخر لكم ما sẹ́ẹ̀rì ẹ̀wọ̀ agbáfa ọ̀rọ̀ àyàtàfàkà barakallahu fik ó ní kí sẹ́wọ̀n nìkan wà fi samawati wà má fi láńdí wà ló jẹ̀mí. ó ní gbogbo rẹ̀ kò sí fi sánmà rọ kò sí ń tẹ́ fẹ́ fi tí bẹnu lẹ̀ rọ látọ̀dọ̀ rẹ̀ kò sí wàlfúlkà tajari fil bahri bi amri. wàlfúlkà kí ló ń pè ní àlfúlkù òun ni ọkọ̀ ojú omi ńlá ẹ̀rí gbogbo àmọ́ǹkà àmọ́ǹkà sẹ̀fínà ọkọ̀ ojú omi kékeré àmẹ́lẹ́yìn fúlk ọkọ̀ ojú omi tó lè gbé odidi ìlú rìn ọkọ̀ ojú omi tó lè gbé odidi ìlú rìn ọba aláàlóhùn ló ń sẹ́rọ̀ fún wa ó rọrùn tó bá dúró lórí omi kó sink àmọ́ fún ara rẹ̀ nú agbára rẹ̀ kò jẹ́ kọ́kọ́ ju omi ó rì mọ́ wa mo rí arákùnrin kan lánàá mo wá rí ọba ni wọ́n lọ́ ní apá méjèèjì ẹsẹ̀ kan tó paralyze ó sì ń wọ ẹnu omi wọ́n rò pé ó dẹ̀ jẹ́ èèyàn lómi lára díẹ̀ kì í ṣe pé èèyàn kan fẹ́lẹ́fẹ́lẹ́ wọ́n rò pé outcome tó lè lo gbogbo ìṣesí yẹn tẹ́ bá wà wà omi tí wọ́n ń ṣò rẹ̀ ẹ̀ rí i pé kì í ṣe pé fíìmù bóyá wọ́n ṣe fíìmù rárá torígbà tó jáde ó tún sọ̀rọ̀ bó ṣe jáde bó ṣe wọnú olù bó ṣe jáde gbogbo ẹ̀ ni wọ́n play ara pọ́lọ̀ ń sẹ̀rọ̀ fún wa omi ó jẹ́ ká máa ṣe bó ṣe wù wá tá a bá lẹ́ja ẹja lè lù ẹnu omi àbí èèyàn lè wọnú omi tí ó lọ kẹja tó tàbí kò tán torí pé Allah subhanahu wa ta'ala àmọ́ tó sọ fún wa bíi ó làwọn nǹkan tá a lè fọkọ̀ ojú omi ṣe. wàlúùkà tẹ́jẹ̀rí fìlbà ríbi amúrí. tí ò bá jẹ́ pẹ̀lú agbára rẹ̀ ó ní wàlúùkà tẹ́jẹ̀rí fìlbà ríbi amúrí ká fi lè mọ̀ wípé gbogbo nǹkan ò lè ṣe àfi pẹ̀lú àṣẹ rẹ̀ a rí i pé àṣẹ rẹ̀ ló fi mú ọkọ̀ ànẹ́bì lóhùn ó ṣe kí ni o àwọn èèyàn mọ̀ wípé bá lè lo àṣẹ ọlọ́run kò sí tẹ́ fẹ́ lò fún tí ò ní gbà tẹ́ ju omi tó bá lè bẹ Allah yóò borí omi pé ọlọ́run a fẹ́ borí omi kọja mọ́sà mú wa kọjá mọ́sà kí ni o mọ́sà mú wa kọjá tó ẹ̀ dẹ̀ rí iṣẹ́ mọ̀ pé mẹ́nu àwọn ẹja tó tóbi tọ́lọ́mọ ṣe wọ́n láláàánú lórí omi téèyàn bá fẹ́ téèyàn bá fẹ́ ó ń ẹja tó lè gbéyàn báyìí tó sì gbéyàn ló ti bèbè gbogbo nǹkan Yorùbá ní ara àwọn kan tá a gbọ́dọ̀ ṣàkíyèsí nù wọ́n ní àṣẹ iná níná ló kíni ara o ara o ẹ má jà sọ bẹ́ẹ̀ iná ò lè jó pẹ̀lú àṣẹ rẹ̀ <laughs> ká sọ pé nábà lè jó pẹ̀lú àṣẹ rẹ̀ ni ìbá jó ànábì wo ànábì Ibrahim jazakumullahu khairan torí pé àìmọye iná tí ó máa jó bọ̀ yóò dẹ̀ débi ilé méjì báyìí rí yóò dẹ̀ ṣe kíni yóò dẹ̀ dúró ẹ wá rò pé ah, ah bíbà péyàn ló dá dúró wọn àdẹ̀ pa yóò dẹ̀ dúró gẹ́gẹ́ bí sàábẹ́ anábọ̀ Muhammad ìyẹn sàábẹ́ tí alóṣù àṣkárù ta sọ fún wa yẹn wípé ó ṣàṣkárù yẹn láàárọ̀ ni wọ́n sọ fún lówà masjid pé ilé rẹ̀ ti ń jóná ó dẹ̀ sọ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ torí pé òun ti ṣèrántí ọlọ́run láàárọ̀ yìí tánàbí ni téèyàn bá ṣe àdánwò kò ní kan kò sì ní kan dúkìá rẹ̀ jọ náà àmọ́ ńgbà tí wọ́n lọ wọ́n náà dìde wọ́n débi iná yẹn lóòótọ́ iná yẹn jó àmọ́ bò débi ilé rẹ̀ ó ṣe kí ni ó dá sí. torí pé tajril fulka fil bahri ọkọ̀ ojú omi tànàbì nùhù kan ìbéèrè tó yẹ ká béèrè ni pé ṣé kò bẹ́ńjìn sínú ẹ̀ ni ó fàyẹ kó bẹ́ńjìn sí torí pọ́kọ̀ ojú omi ńlá tó ń lọ lórí omi sí gbogbo lórí kí ni ó lẹ́ńjìn ta ló wà tẹ́ bá wá lọ wò ó ẹ rí i pé nǹkan bá dẹ́dà fi wọ ọkọ̀ yẹn fún ọjọ́ náà ó ṣàṣírí rẹ̀ fún wa bó ló ṣe wí. وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها. eléyìí táwa tò ní tá a ṣàfẹ́kù rẹ̀ tọ́lọ́ fẹ́ ká wánú àwọn ará yìí ni tá a bá ti lè padà sí wàláì tá a bá wà ní time of difficulties aláwọ̀ fún alábàáyọ. ó ní wọ́kọ́ọ̀là n tá Nuhu sọ fáwọn tábẹ́ gọkọ̀ ńjọ́ náà ni pé yóò o kò lẹ́ni tí ó wà òun náà mọkọ̀ orí omi wà o ó wá ní kọ́ọ̀là bísímìláì ẹ sọ pé pẹ̀lú ni orúkọ orúkọ fi rin o wà mùsàlá kódà tí ó fi dúró gan orúkọ rẹ̀ náà ni. ìnàrọ̀ tá a bá lè nígbàgbọ́ nù ìyẹn dáadáa ọ̀pọ̀lọpọ̀ wàhálà tó ń kojú wa tá a gbójú léra wa bí a ọkọ̀ yẹn lẹ́ńjìn ẹ̀ẹ́kàdé pọ̀kọ̀ tó lẹ́ńjìn ó nà ọ́ kiri bẹ̀tẹ́ àwọn bá ti rí pé ọkọ̀ yẹn ò lè rìn a lè ṣe kankan àyàfi pẹ̀lú àṣẹ ta ni Allah bisimilahi majere a wa mursaha ìyẹn túmọ̀ pé gbogbo ìgbà tá a bá fẹ́ ṣe nǹkan ká máa dá ọkọ̀ ọlọ́run tó jẹ́ pé àṣẹ rẹ̀ ní gbogbo nǹkan ṣé kí ni ló fi ń ṣe. ọ̀kan nìyẹn nú agbára nú àpẹẹrẹ agbára rẹ̀ pé ó mú ọkọ̀ ojú omi láti máa ṣe kí ni láti máa rìn àfáìsà fẹ́ kí n dúró torí pé bó ṣe ń lo tẹ́jìrì fúlìkàfìlbà bẹ́ẹ̀ ló ń jẹ́ kí n máa rántí ọ̀rọ̀ tí ìfẹ́ tí ì sọ́nsìn torí pé tọrọ bá jọra wọn ẹ máa rántí àwọn nǹkan tó jọ tẹ́bà tí ń pe gbólóhùn yẹn lẹ́ máa rántí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ tó ń ṣe déédéé àlámọ̀rí yẹn. ó yé wa amẹ́ríkà kó ọkọ̀ ogun àgbáyé warship bíi méje sórí atlantic ocean báyìí. ọkọ̀ ojú omi yẹn mo rò pé gbogbo àwa tá à ń bẹnu ọgbà yóò tó bẹ́ẹ̀ tàbí kó jù wá lọ. torí pé ọkọ̀ ojú omi tí bàálù lè ṣe kí ni tó lè fò lórí ẹ̀ bóòlù ẹ̀ṣẹ̀ rò pé yóò tó <laughs> yóò fò lórí ẹ̀ yóò tó padà yóò lè tó balẹ̀ sórí ẹ̀ ẹ wo distance ẹ wo kìlómítà tí ó fi kí ni tí ó fi rìn lọ́yà torí pé àwọn náà ṣàdédé ṣèrònú wọ́n ṣèrònú nípa nature omi wípé àdámọ́ omi tó bá ti lè rí nǹkan tó lè dúró lórí ẹ̀ yóò gbé dúró wíwá báyìí yóò bó ní omi ò lápá omi ò lẹ́sẹ̀ táàbà ní bóyá ó fapá kan fa ọkọ̀ ojú omi yẹn bẹ̀ rárá nínú àdámọ́tọ́ba aláàdámọ́ ni pé tó bá ti lè dúró lórí ẹ̀ báyìí kí ni ó ṣe kí omi ó gbé ó ah, ní òmìnira dúró lórí omi ara kò tí ì ráyè dúró ni bá ráyè dúró máa dúró ìyẹn ló ọkọ̀ ojú omi yẹn ti dúró pẹ̀lú ètò ọba ọmọ Iran ń da ọ̀pọ̀lọpọ̀ nù lọ́wọ́ báyìí Iran àti Amẹ́ríkà sì ni àti Israel ọ̀rọ̀ sọ púpọ̀ àmọ́ yóò máa bà nínú jẹ́ torí pé wọ́n ń wéṣẹ̀ ẹ̀mí ọmọnìyàn wọláì ẹ rí i pé ọ̀rọ̀ Iran a need láti ní reserve lórí ẹ̀ ká sì máa bẹ lọ́run ọ̀rọ̀ tí mo ń sọ níjẹta tí mo ní Iran ó ṣe ó ti ń ṣe ìyẹn gan léwu tó mẹ́mẹ́ ewu bẹ̀ ni ẹ wọláì kódà àfi ká sọ́ra torí pé lọ́wọ́lọ́wọ́ báyìí kò sí base Amẹ́ríkà ní within Arabian Peninsula tí ìran ò ti try tí ó ti try tí ó ti jù sí Bahrain ó ti jù sí Qatar ó ti jù sí Dubai ó ti yé wa kódà ó ti jù sí Riyadh bẹ́ẹ̀ ni àṣẹ nsọmọ ẹjẹta fún mi àbí nsọmọ ẹjẹta mi nsọ ti Riyadh àmọ́ mo ní yóò ṣe kí ni mo ní yóò jù mo ní ibi tí ó jù nù ó ti jù kódà ibi tó burú tó ń ṣe dé lọ́wọ́ báyìí ojú sí àwọn bẹ́ẹ̀sì yẹn nìkan ó fẹ́ máa fọ́ yẹ́pọ̀tì wọn ẹ̀rí mo dẹ̀ sọ fún wa pé àwọn tí wọ́n rìnrìn ń múra àdáláàjì dàwù bí e àwọn wọ́n flag in lot of things now torí pé àti balẹ̀ àti fò ẹ̀wọ́ máa bà wọ́n àwọn yẹn dẹ̀ ti reschedule àwọn yẹn ti book ticket gbogbo ìlú tá a dákọ̀ yẹn pátápátá ní plane ní Saudi Arabia máa ni ló máa ń gbà bẹ́ẹ̀ tí ò bá gba Dubai yóò gba Qatar yóò gba Kuwait gbogbo bẹ̀rẹ̀ wọn ti ní stopover torí ibi tí wọn ti rérò kó mọ́ra wọn nù ọkọ̀ akóyọyọ bí ọkọ̀ tá a wọ̀ láti Ìlọrin tí ń lọ́gbó tí ń lo Òṣogbo ẹ rí i pé yóò máa pe Òṣogbo Òṣogbo àmọ́ yóò gbọ́fà yóò gbómùpo yóò gbẹ́rìn ilé yóò gbégbá so that kówó rẹ̀ ó ṣe kí ni báyìí aláìsí máa ń ṣe nìyẹn gbogbo ibi tí ó ti wá dúró ìní tírẹ́ǹtì ti wá wà láfíníkà bí Allah subhanahu wa awon àwọn èèyàn wọn sọ pé ó ń threat ó mọ̀mọ́ threat surrounding yẹn ni torí pé nígbà táwọn ọ̀jọ̀gbọ́n sọ̀rọ̀ nípa base America America ní nothing less than eighty base ìbéèrè tó yẹ ká béèrè ni pé tí ti ń wá ní why this base all over the world why this military base all over the world mo fẹ́ fi mọ̀ ní pé kó fẹ́ ṣe àmọ́ kó fẹ́ wa ni ó fẹ́ ṣe kí ni ó fẹ́ wa torí pé tó bá ti fẹ́ bá lu kan lẹ́gbẹ̀ẹ́ ibì kan kò ní ìdíkọ́ ẹ̀ṣẹ̀ wá látọ̀dọ̀ rẹ̀ gbogbo tẹ́ni tí ń ṣe kò wá látọ̀dọ̀ ẹ̀ àwọn base tó bá súnmọ́ ní ó ṣe ni yóò máa lò yóò wá ìtumọ̀ ẹni pé wọ́n fẹ́ dúnkòkò mọ́ continent kan country kan country tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pe kíníkan ní divide and rule òun nígbà tá a bá sọ wípé ó fẹ́ na amẹ́ríkà àbí ìran fẹ́ na amẹ́ríkà ó ti wá mọ̀ pé nàmí orí ilé ọmọ ìyá rẹ̀ ní ìdúró sí ṣé wàá mọ̀ pé ìran àti Qatar kí ni ó di láàrin wọn yẹn ìjà torí pé àwọn Qatar ń sọ wípé àwọn sọ fún ẹ ìran ló ń sọ fún pé ẹ má jò ó lórí ilẹ̀ yín láti fi ṣe kí ni láti ṣàwó ó sì ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ before then. so tẹ́ẹ̀fì pé ọ̀rọ̀ wa láyé lónìí ó gba kábẹ́ Allah subhanahu wa ta'ala èyí tó ń dunu jù tí mo fẹ́ sọ fún akálẹ̀ kó lórí ọ̀rọ̀ yẹn lórí ọ̀rọ̀ ọkọ̀ ojú omi ńlá là ń sọ̀rọ̀ yẹn torí tí wọ́n ń lò lọ́wọ́ ń sinú ẹ̀rù tiẹ̀ máa ń bà mí ẹ̀rí pé láti last time tẹ́tí ń jọ̀rọ̀ fọlẹ́sìn àti ogun èyí tí wọ́n jà ní nǹkan bíi ending last year la fi ní Nàìjíríà wa bólá wà náà bólá bóni lẹ́wù tá a wà láfíríkà bó la wà ẹ jẹ́ kán wa àwọn ọ̀dọ́ ẹ jẹ́ ká jí ọlọ́run kó jọmọ́ sọ̀rọ̀ wa bí èkúta fi sínú páálí ẹni pé kò ní ṣe kí ni ronú bẹ́ẹ̀ àgbáyé ti advance àgbáyé ti dìde àwọn èèyàn ti kúrò lórí ibi tá a wà àwa wà lójú kan àwọn àwọn ọ̀dọ́ wa ń ṣe yahoo àwa ni ha tó yẹ ká ṣe kọ́ yẹn tó bá dé tó bá fẹ́ kó wa lẹ́rú àtẹníṣẹ́ àtẹnití ṣe gbogbo wa ni wọ́n máa kó lọ torí pé kò síbi tá a fẹ́ lọ tora wa n'odide dìde gbogbo àgbáyé ló ń dìde orílẹ̀-èdè ló ń wò pé bóòlù náà ṣe fẹ́ wà nílùú òun tóun máa bá yànjà láì ní kọ́ ọmọ lọ àwọn èèyàn lọ ọmọ ogun orí ilẹ̀ mọ́ ọmọ ogun náà lò orí atẹ́gùn wọn lo èèyàn tí ó lọ gan o ẹ jẹ́ kí rọ́bọ̀tì ó wà lọ n tí ì èèyàn máa ń kó ara kó dẹ̀ lọ ṣiṣẹ́ kó dẹ̀ padà fi ń bà wá bá kan sí nàìjíríà kí wọ́n ní atẹ́gùn tí ń gbé kíkíni o kẹlẹ́lù bó ṣe kíni oníyẹ̀bù má ṣàfihàn níbi tá a fi rí pé agbára tọba adẹ́dá nìkan ní í ṣe ó dá kéèyàn sọ̀rọ̀ nípa agbára ọlọ́run tí ò fún èèyàn kan pé ìwọ nìkan ni ó mọ alágbára yẹn ó wá pín kófìlẹ̀ mọ̀ pé nìkan lọ́ba alágbára Allah subhanahu wa ta'ala a ní láti sọ̀rọ̀ kó lè yé wa torí wọ́n mọ̀ pé àfẹ́ mọ̀ ń pẹ́ ìpẹ́ bóyá a rí inú àwọn ọmọ wa tí wọ́n lè lọ ṣe àwọn ohun tó ní í ṣe pẹ̀lú kẹ́míkà àwọn biochemistry àwọn electronic physics àwọn tó jọ mọ́ bẹ́ẹ̀ abùkátà àwọn ọmọ tó rí wọ́n sí lẹ̀lẹ̀ tí wọ́n lè gbà wá lẹ̀lẹ̀ lọ́la tábà rẹ́ni tí ó ṣe bẹ̀rù ibi tá a wà náà nù yóò kàn kó wa lẹ́rú tí ò dẹ̀ ṣe ń tá a ṣe. Nígbà tí Israel ó ń ó proud ó bẹ̀ ń wò pàgbára wà wípé òun ni wọ́n ń pe kíríkà ní mẹ̀fàíyà lóde Lárúbáwá òun yẹn làwọn drone tó ń lè fi stop any attack ìyẹn missiles tó bá fẹ́ ṣe kí ni or ballistics tó bá fẹ́ wá àbí ó ti rò pé pálẹ̀ ka wọn ò wá mọ̀ pé ẹni tó sóògùn ló ṣe kí ni kò yé wọn so bí wọ́n ṣe ń ṣe drone yẹn làwọn kan ń ṣe tó lè corrupt yẹ ó wá yin tí wọn ò rò ó yin kí mo pé ń tí wọn ò rò ó wá ẹ̀sìn sọ fún wa ó yin nothing less than three hundred miles at a time wọ́n ló yára ju ohun tí mò ń sọ yìí lọ ohun ẹ̀rọ ṣe láàbí ó yára jù lọ yíyára rẹ̀ tó yára yẹn ó wájú corrupt drone rẹ̀ so kò lè gbà á torí pé pàtó àbí ló ń sẹ́ǹsẹ̀ ọ̀kan báyìí mi ti bà á pàtó àbí ló ń sẹ́ǹsẹ̀ mi ti bà á ó kàn fọ́ ni níbi tí nǹkan ọjà ò wọlẹ̀ sí ní Tel Aviv ìyẹn ní asima Kudus tí Israeli claim as a federal capital wọn wọ́n ṣe kí ni wọ́n wọlé eléyìí ń bá wọn eléyìí tó kan Iran tí mo fi rí pé àṣẹ ọmọ ọ̀dọ́ náà fọgbọ́n ṣe èmi náà wà nù àtọ́ àrò pé kò yẹ kó èmi ronú tọmọdé tèmi pé kò yẹ kí a lè gbà k'Amẹ́ríkà ò ṣe kí ni ó wà Nàìjíríà àbí gbogbo àdàlà òkà wọ́n ṣe lè gbà kìíní kan àṣé ó gba ọgbọ́n ó ṣe kí ni ó gba ọgbọ́n ọlọ́run ló wà àánú ṣe fún wa torí pé tá bá wọ́n lè pa the spiritual leader Iran ó di mélòó tẹ́rí báyìí méjì wọ́n pa kan ní late last year ọba year sábà bí wọ́n ti pa tábà ní Uzbekistan Uzbekistan ti pa nígbà tí bàálù rẹ̀ ta ló fẹ́ ṣe kí ni ó fẹ́ fò bàálù méje ní lọ àti time tí ẹ máa wà láàrin rẹ̀ mẹ́ta ń bì mẹ́ta ń bì òun nìkan tẹ́lẹ̀ tajẹ́ tí wọ́n dẹ̀ create cloud fún kí náà ń create cloud ìyẹn ni pé wọ́n sílẹ̀ ojú ọ̀nà mọ́ pilot yẹn kò dẹ̀ mọ́ ibi tó ń lọ òun nìkan sì já president yẹn dẹ̀ ṣe kí that was president Iran then wọ́n yàn mí immediate effect ẹni tó wá jẹ́ spiritual leader eléyìí tó ń rólé fún Khomeini ìtàkọ́kọ́ wọ́n pe léyìí ní Khamini so ohun tó yà mí lẹ́nu àṣelálẹ́ sátidé wọ́n ti gbẹ̀mí ẹ̀ so túmọ̀ sí wípé àwọn tí wọ́n nífọ̀ lẹ́ẹ̀kan náà nìyí ni wọ́n lọ bá nínú ibi tí ń gbé ẹ worú bíbẹ̀ ó lè ṣe kí ni yóò ṣe táìtì tó ẹ worú kámẹ́rà tí wọ́n ṣe kí ni tí wọ́n tàn síbẹ̀ ìyẹn ló mú ìran bínú púpọ̀ bẹ́ẹ̀ n tó bá lè mú wọn tán lè gbẹ̀mí alágbára ẹni tí ó jẹ́ wípé tó bá ní káwọn ó para wọn àwọn ó para wọn wọn náà lè mú lọ kò sí táwọn ò lè ṣe chairman ló kọ́kọ́ announce pé Khamenei kú Trump ló sọ ó ní Khamenei is dead láti mọ̀ pé ó wò báyìí ni ó wò pé òun gẹ́gẹ́ tájẹ̀tẹ̀ a jẹ́ pé tọ́lọ́n bá fẹ́ mú yàn kò sẹ́ni tí ò lè mú so kí wọ́n lè fẹ́ sọ pẹ̀lú àwọn olórí Áfíríkà pé tí wọ́n lọ gángan nù kí la fẹ́ sọ pẹ̀lú tani lórí áfíríkà tó nídìí mi nǹkan tiẹ̀ boko haram wọn kàn rán pé. gbogbo tamẹ́ríkà wọn ń ṣe yẹn náà bí amúri pẹ̀lú tani agbára ọlọ́run náà. wàyún sí kò sábà à ń dábọ̀ ìlà bìí ẹ tún máa wá agbára kan tó bá aláàfin fi sọ fún wa ká fi lè bàbá agbára rẹ ṣe mọ eléyìí tí ń ṣe ó fi wọ́n lẹ̀ ni eléyìí tẹ́rì tí amẹ́ríkà ń ṣe àti iran tí wọ́n ń ṣe lọ́wọ́ yìí ó mọ̀ọ́mọ̀ fi wọ́n lẹ̀ ni àwọn tí wọ́n jẹ́ ni ọlọ́run wọ́n máa rìnà bí ìgbà péyàn ń wo fíìmù ni kalẹ̀ pé tí ó ṣẹlẹ̀ lọ́la ni sheikh wa abdulhamid kishki rahimahullah bàbá yẹn ò rìnà tó ìpadà sọ́dọ̀ ọlọ́run àgbà fàdẹ̀ ni wọ́n àwọn ni wọ́n ti sọ̀rọ̀ tí mò ń sọ yìí mi ò bá wọn ní Egypt bàbá yẹn ti ṣíwọ́ ṣẹ́ sọ́rí mo bá wọn àmọ́ kò lè jọdún kejì lọ tí mo lọ́ọ̀ tí bàbá yẹn fi ṣíwọ́ ṣẹ́ Sheikh Abdulhamid ní ẹ máa wo Amẹ́ríkà ti ń na Iraq lọ́wọ́ yìí nípa ogun yẹn Amẹ́ríkà tó ń ṣe kí ni tó ń na Iraq lọ́wọ́ yìí tí Iran ń bá ṣe kí ni o ti ń bá a dá sí i tó jẹ́ alẹ́ àzì rẹ̀ yìí o tó bá ti na Iraq tán Iran níbo àṣekí ni o níbo àná ó na ó na Iraq nígbà tó pa Saddam tán sáàmẹ́ni tó rúlu Iraq Shia ló rúlu Iraq àwọn tí wọ́n jẹ́ ọmọ lẹ́yìn àwọn tó la ideology Iran àwọn ló ṣe kí ni àwọn ló fi ṣe lórí ìtumọ̀ pé indirectly ta indirectly ta rúlu Iraq yẹn o Iran òun ló wá padà nígbà tó lò tán bàbá wa nítorí pé yóò padà sórí ẹ̀ torí pé tó bá ti rí pé a ti gbẹ lẹ́yìn tá a bá gbẹ lẹ́yìn tẹ́tẹ́yìn rẹ̀ bá mú tán kò ní jọ máa wá lágbègbè wọn sinmi ó ti mọ̀ pé yóò máa try ti Israel òun ní ti ń sehun. o alimu uri máa yá takunla yahoo mi falama stadda saidu wúrọ̀ mẹ́ni ó ní gbogbo ìgbà mò ń kọ́ mọ́sí ṣe máa ń ta ọfà mò ń kọ́ bó ṣe ń ta ọfà mò ń kọ́ bó ṣe ń ta ọfà ẹ̀rú àwọn àbàpẹ́tọ́wọ́ rẹ̀ bá tọ́ tán èmi ni ó pẹ̀lẹ́ sí máa ta. ó ń lọ́rọ̀ wọn láti gbọ́dọ̀ bí Allah subhanahu wa ta'ala àwọn ọmọ ìyá wa mùsùlùmí tẹ́dúró tí wọ́n já al-sunnah wal nílùú tí islam odidi wà mbẹ àwọn ti sùn torí pé ó ti báyìí wọn. ويمسك السماء أن تقع على الأرض إلا بإذنه. nínú àpẹẹrẹ agbára ọba dẹ́dà ó ní wàyúmsíkù sàmáà ó lóun ló ń gbá sánmà mú báyìí masaka kéèyàn ṣe kí ni kó hó rẹ̀ antakọ́ à alal ardi òun ló ń gbá sánmà òun ló ń kóró tó òjò fọ́ tó òjò jálulẹ̀. ìlà bí ìní. tí ìbá jẹ́ pé pẹ̀lú yọ̀ǹda òun ni sánmà ìbá ṣe kí ni o ìbá ti já gbogbo tí wọ́n yìn láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn ó tó ń tí sánmà tó bá pé sánmà téèyàn ṣe ni yóò ti já ẹ kò lè já. torí pé in middle east ń sìn àwọn èéfín tó ń rọ̀ kì í sánmà ń bẹ̀ ah ó kọjá bẹ́ẹ̀ wọ́n ti pollute environment yẹn pátápátá kò síbi kankan tó fara rọ mọ́tò wa bẹ́ẹ̀ yẹn bá kórin lọ́dẹ́ bíi nàìjíríà ní táwọn èèyàn ó sàbólà wọ́n ó sì torí pé ilé ọkọ̀ everything ti máa dálíkà orí sánmà iná nínú sánmà ni wọ́n ti ń jù ọba láàrin tẹ́ ẹ bá kàn jù bẹ́ẹ̀ kò ní bọ wàyúm sìkù sàmà. ó lóun ọba Allah subhanahu wa ta'ala ó lóun kó sánmà rò tóun òjò ṣe kí ni kó já bí ìbá já òun tó bá yá yóò padà ṣe kí ni yóò padà já. toro sọ fún wa pé wà ó mi láti ardu. wal-jibalu fadukkata kata wahida. ó lásìkò kan pọ̀ tó ń gbé sọ́mà àtìlẹ̀ ó ń gbélé dára wọn báyìí òkè ó ń gbélé ó ń kíráṣì gbogbo ẹ̀ àmásìkò tí wọ́n ń ṣàkọ́tì sàmà òfàyà yàwó máa ìdè wà. ìgbà yẹn wọ́n ń ṣàkọ́tì sàmà sàmà wà fọ́ yóò kíráàkì fàyíyàyà ọmọyìnbí wáhìyà yóò dàbí ẹ̀gbọ̀n òwú tó torí pé àṣẹ tó bá dàda fi gbàró yóò kásẹ̀ yẹ kó lára ẹ̀ yóò wá ṣe kí ni bí ìgbà wípé pílà tó gbé ilé e ró ó ṣe o ó yẹ tó bá ti yẹ kí ni sáfù ó ṣe rúfù wálẹ̀ ni ọlọ́run mẹ́jọ ti wálẹ̀ báyìí o. ẹ wo tí ọba dàda fi parí rẹ̀. ó ní inna Allah dádájọ́ Allah subhanahu wa ta'ala bin pẹ̀lú gbogbo ọmọnìyàn a jẹ́ pé kì í lo ti mùmínì nìkan àtẹni tó gbà àtẹni tí ó gbà bóyá ẹni tí ó gbà jẹ́ túbá ó wá ní Allah dádájọ́ ọlọ́run bin nas mu'amalatuhu bin nas ìṣesí rẹ̀ tó ń bá gbogbo èèyàn lò lára àánú tó pọ̀ àánú wa lò ó wá rọ̀húfù àwọn èèyàn owó àṣẹ́dùnmí torí pé la rọ̀húfù ọba ọlọ́pọ̀lọpọ̀ àánú arọ̀hìm ọba tí mo torí túmọ̀ ẹni pé ó kàn wá àánú rẹ ó ṣe kí ni ṣe wá torí pé tó bá pàṣẹ pé kí ò já kò là ń lọ eléyìí ó jẹ́ kó yé wa dáadáa pẹ̀lú àyàtáfà ń pòrè yẹn ìyẹn láti mọ̀ dájúdájú pé Allah subhanahu wa gbogbo àṣẹ tó bá pa wá lórí ilẹ̀ kò sí kankan tó fẹ́ fi fara ni wá nú ẹ̀ tẹ́gbà máa ń sọ gbogbo gbà àwọn èèyàn mọ̀ pé tọ́lọ̀ bá ní ẹ ṣe báyìí kí láàbà ń àánú ni ẹ má ṣe báyìí kí láàbà ń lọ nínú àdúrà tí ìfẹ́ ká máa táwọn olùmọ̀ ní kò dá kéèyàn máa ṣe àti ẹ̀ máa jó olùgbàgbọ́ òdodo òní kéèyàn máa sọ pé ẹ kú àtìlọ kò sí àtìlọ kò sí ń tàtìlọ máa bí kọjá ní tó súnyàn tá a fẹ́ fẹ́ kí ni torí pé àárí àwẹ̀ gẹ́gẹ́ bí àánú fún wa ẹ wo ẹ̀mí rọ́kọ̀kọ̀lù kí mo pè é rọ́kọ̀kọ̀ alcohol ẹ̀mí wa ti wà sọ́fìtì ẹ̀mí wa ṣe kí ni ó ti rọ̀ ibi ìbínú ti ń bẹ gbogbo wa gan àbímọ rẹpẹtẹ tí a bá ṣe ọ ní ìsìn ọkàn wò báyìí ni pé ẹwọ ẹ sáà ti bá lọ ti rọ ọmọ yẹn wà afẹ gba kankan lọdọ kan nínú àwọn tọlọ ń kó ọlá ayé fún mo ní ẹ ṣe sùúrù ẹja náà mo ti ẹja lọ nígbà táyì kan n tí ò fẹ́ lè ronú lè ṣe ìyàwó rẹ̀ mọ̀ ni awọ ni tàbá pé yàn ní awọ. ìyẹn ni pé tẹ́ ẹ bá fi ọ̀bẹ là á lọ́wọ́ oníṣẹ́ kí ni oníṣẹ́ jẹ mo ní bẹ̀tẹ̀ yẹn filẹ̀ lẹ̀ ẹ jẹ́ ramadan ò súnmọ́ nígbà tá ẹ gba bí márùn-ún ní ẹjọ́ sún sókè ó kúrò lórí nọ́mà tó wọ bí méje tí ń lọ mẹ́wàá báyìí mo ní ẹja lọ abádọ́mọ alájẹ ọlọ́jà rí i pẹ́ ń báyìí la máa ń rò pé ká ṣe à ó ní bolẹ̀ ti fẹ́ ṣe ó ní kí lẹ fẹ́ ó sì ń tẹ̀lé àfi ìgbà pa sẹ́nu. tó bẹ̀ àárí àwẹ̀ yẹn gẹ́gẹ́ bí àánú tá a bá rí gẹ́gẹ́ bí àánú ni a mọ̀ pa àánú lọ́lọ́run fi gbogbo rẹ̀ àṣẹ rẹ̀ sí fún wa tó bá ní ká máa lò lọ bó ṣe wù wá ẹ mọ tá a sọ̀rọ̀ wa dání pé ká kàn máa ṣe bó ṣe wù wá bó ṣe ṣe wá yẹn lọ́tùn lósì bá a ṣe rí yẹn àwọn èèyàn gbà bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ òfin ni mo fẹ́ ká máa rìvíw pé àánú wà ń bẹ̀ torí pọ́lọ́run tó dá wa ó ní nàlá àbìnásí láwọn. mo fẹ́ fẹ́ lẹ́yìn pé àwọn ọmọ ìyàwó obìnrin lákèésí tí wọ́n jẹ́ múmìnà tí wọ́n ṣe kí ni tá a jẹ́ múmìnà múmìnà mò àti mùsùlùmá nínú tá ìfẹ́ rárá o ní kí wọ́n fẹ́yàwó lé wa tóbìnrin bá dáadáa yóò rí pé lára kápẹ́ méjì yẹn sáànù òsì ń ni fún wa wọn àwọn sábà tètè rò ẹ sọ yìí ó ní nàlá ó ní ẹ lọ wo gbogbo bí tẹ́ ẹ bá ti ráṣẹ̀ mi àbí ṣèkan tí mo bá ṣe àánú lẹ bá mẹ bẹtàánú yẹn ìwòye ọmọnìyàn ó jìnnà sí ìwòye wa kéré gan ó jìnnà gan torí pé tá a bá mọ tọba dáadáa torí ẹ̀sà wọn kankan fún wa ni àmọ́ ìpààrọ̀ ló fi ṣe ẹ̀wọ̀n tó tútù bá mú púpọ̀ kí làwọn yóò máa ṣe ah òtútù yìí pọ̀ òtútù yìí pọ̀ òtútù tó dẹ́pọ̀ yẹn tẹ́yìn ń complain yẹn òtútù yẹn ló fi ń preserve àwọn èso kan fún wa tá a ṣe kí ni tá a jẹ àlùbọ́sà tó pọ̀ ń sìn àbálùbọ́sà pọ̀ ó pọ̀ wọn bá alhamdulillah ẹ̀ já sọ pé fọlọ́n àwọn nǹkan kéékèèké wà tá a kàn mójútó a mọ ìkẹ́tọ́lọ̀ fi ṣe fún wa àlùbọ́sà rẹ̀ tẹni tó pọ̀ yẹn kí ló fà tá àlùbọ́sà ò hù dáadáa níbí ní southwest kí abomi alómi jù wọ́n lọ lọ́hùn àbá alómi jù wọ́n lọ why torí pé àlùbọ́sà ò nídìí omi sótán kò nídìí kíni àwa ti make research and make inquiry on that area kò nídìí omi sẹ́ẹ̀mọ́ tó nídìí ó nídìí omi díẹ̀ ó wá nídìí kílẹ̀ ó ṣe kíni kílẹ̀ ó tutù tó nídìí tiẹ̀ nìyẹn torí pé ilẹ̀ wa bómi ṣe pọ̀ tóun kì í pẹ́ tí máa fi gbóná tó bá ti wá lè gbóná pàtàkì jùlọ lórí ìyanrìn tiwa yìí tí ò bá ti sótútù nínú ẹ̀ tó lè jẹ́ kí àlùbọ́sà yẹn wá hash tí ò bá ti síbẹ̀ àlùbọ́sà yẹn máa jóná ni kò ní dúró bẹ́tà àmọ́ gbogbo tó dẹ̀ ṣe ká tó wá sọ pé òfin ẹ̀sìn mi gbogbo òfin yẹn pátápátá inna Allaha bin nasi. ọlọ́run mọ́tàwọ́ àánú rẹ̀ gbó lórí wa o abẹ mọ́tàwọ́ àánú rẹ̀ gbó lórí wa o àtẹ̀yí tá a mórè bẹ̀ àtẹ̀yí tá rẹ̀ gbó lórí wa ọlá rẹ̀ náà. وهو الذي أحياكم ثم يميتكم ثم يحييكم نعم إن الإنسان لكفور ara àpẹẹrẹ àánú ọba dẹ́dà fún wa tó fi pera rẹ̀ ní rọ̀húfù rọ̀hìm ó ní wàhùwà lẹ́rìí òun náà tó lọ́ba tó ṣe pé òun ló yè wá a jẹ́ pé òkú ni wá tẹ́lẹ̀ we are nowhere to be found a ah, sí níbi téèyàn lè pè wá pé nǹkan ni ní nineteen oh oh àbí nineteen kìíní ẹ̀jẹ̀ bò bá wọn bólá wà gbogbo a ah, sí níbi kankan tó bá wá yá náà ìgbà tá fi rí thirty oh oh ọ̀pọ̀ náà wà táwa bí àbí ṣé kí òun lọ́ba tó yè wá nígbà tá a jẹ́ wa tẹ́lẹ̀ ó wá sọ wá dàlà ó yá. lára àánú rẹ̀ fún wa tá a bá wá lò tá a tó bá dásìkò kan yóò wá rò pé ẹ gbọ́dọ̀ lò kọjá báyìí tẹ́ ẹ bá lò kọjá báyìí yóò tún fún yín yóò dì nira fún yín ó wá ní tá a bá lò díẹ̀ wa yóò wá nítorí wàhálà tá a tó ń bá ní ká kú bẹ́ẹ̀ lọ kákàn mọ́ sí mọ́ a jẹ́ pé kò tún ní ṣe déédéé tó àfi kó o jí wa kó o san wa lẹ́sàn. innal insana lakafur. innal insan dájúdájú aláìní gbàgbọ́ sọ́nà gbogbo ibi tí Allah bá ti lo insan bimana alkafir bimana aljahil aláìmọ̀kọ́mọ́nìyàn lakafur ọlọ́pọ̀lọpọ̀ aláìmoore ni wa torí pé ikú tọ́lọ̀ ọba aláṣẹ fún wa yẹn àánú ló fi ṣe fún wa. tẹ́ bá wo dáadáa ń sìn àwa tá a lárúgbó àìfẹ́ kárúgbó lọ ni àmọ́ in the depth of our heart gangan àwa gan gbà wípé n tó dáa jù ní kọ́lọ́ òun mú bàbá sọ́dọ̀ tó bá ti dásìkò kan bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ tí ò sí èméjì rárá lórí ẹ̀ tágbà bá ti di wípé wọn ò lè nàró wọn ò lè jòkó mọ́ kí ló kù ó dà ẹ wá ní kó fi kalẹ̀ fún wa ká ní ọ má pa o ó wá fi lẹ́ẹ̀lẹ́ yóò sọ àbí oníṣọ ọlọ́jà aláṣùra wa aṣùra wa. Innal insana lakafur. Innal A jẹ́ wípé ìjídèdè wa tó bá tún fún wa ní sẹ̀mí mi nígbà tó bá pa wá tán ìgbẹ́dìde wa yẹn náà orin ló tún fẹ́ ṣe fún wa wípé ká má bàa pàdánù tá a gbáyé wa ṣe ń dáadáa ó wá lóun fẹ́ san wá lẹ́sàn kí ló dé sàṣà ìmoore sọ́pọ̀lọpọ̀ ìdára ẹ̀sìn tó ní ká ṣe innal insana lákàfù láàyè ló ní innal insana lásọ̀ọ́lùmú kàfàr ó wá lọ kàfàrù kàfúrù mi náà sífàtò bàbá alága ni ẹni tó pọ̀ láláì moore. kayfa takfuruna billahi wa kuntum. kuntum amwatan fa ahyaakum. kí ló dé táwọn èèyàn máa ń sá ìmúre sọba tó dá wa gan ńgbà àdáyé ròyìn pé báyìí sáwà la dára wa ní kayfa takfuruna kí ló dé tá gbà ló yẹ ká sìn kuntum amwatan kankan lánàá kankan jẹ́ ẹ̀ta ní tẹ́lẹ̀ pè wá pé lágbájá nì fa ó lóun wá sọ wá àwa la tó bẹ́ẹ̀ nǹkan bá wù wá làá máa ṣe àwa tá a jẹ́ nǹkan kan lánàá tó jẹ́ pé kò ní pẹ́ tà tún ní jẹ́ nǹkan kan mọ́. Thumma yumitukum thumma yuhyikum. Ẹ wá wo ó wá lo súnmà mẹ́ta ó ní súnmà after a while yumitukum mi ní pẹ́ tí fi pa ẹ́. Thumma yuhyikum. Tá a bá wo ààyè yẹn ìyè wá yẹn ààyè àsìkò yẹn kéré gan torí pé tí wọ́n fi ní ó pa wá tí ó fi dẹ́mi padà sí wa lára bóyá ló ilé pẹ́ díẹ̀ àfàìmọ́ gbé wa wọ sàárè lọ́lọ́run ní dẹ́mi padà sí wa lára. ó wá ní súnmà tó bá yè wá the last time tán ilé yìí tùrùjàwùn ọ̀dọ́ rẹ̀ látùn wá sẹ́rí sí. tó túmọ̀ sí pé Allah subhanahu wa ta'ala ó dá wa látara àwọn orin tó fẹ́ ṣe wá ìfún ní ẹ̀mí tó fún wa yìí orin ló ṣe wá o tó bá lóun ṣetán tó ń fẹ́ mú wa lọ kí la sọ orí náà ló ṣe wa ẹ rí i pé tó bá pẹ̀mí ọ̀kan nínú wa kí ló yẹ lóníkà ṣe olúwa sọ pé inna lillahi wa inna ilayhi raji'un. nígbà tá a jẹ́ nǹkan kan tẹ́lẹ̀ tiẹ̀ là á ṣe inna lillahi tọ́lọ́run là á ṣe àtòkù wa àti kí ni àtàyè wà inna àwátẹ́rì ilayhi ó lẹ́ni bá lè wọ́n gbólóhùn yẹn orí kí ni ó ṣẹlẹ̀ sí wọn Ùláìkà. Àléhìn salawatun min rabbihim wa rahmah. Ọ̀pọ̀ ẹni bá lè wí gbólóhùn yẹn tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí. Ó láwọn èèyàn ni àléhìn salawatun min rabbihim. Oníranran ìkẹ́ àánú yóò máa bẹ pẹ̀lú wọn. Wa rahmah. Wa ùláìkà humul muhtadun. Àwọn èèyàn gẹlẹ́ ni tí wọ́n mọ̀nà tọ́kàn wọ́n mọ̀nà pé nǹkan yẹn káwọn ò ṣe nì. Innal insana lakafu. لكل أمة جعلنا من سكنهم ناسكوه فلا ينازعنك في الأمر وادع إلى ربك إنك لعلى هدى مستقيم. Allah subhanahu wa ta'ala ó fẹ́ jẹ́ àwọn tí wọ́n ń ròyìn pé ojú ọ̀nà tá nàbí ń pè wá sí i báwo ló ìkẹ́ àtọ̀lọ́lọ́ kó máa bá báwo ló ṣe ń pè wá bẹ́ẹ̀ ó ní alábòsí làwọn èèyàn ó nítorí pé lè ó mà tí ń jà alná mọ̀nsákà gbogbo ìjọ ìran kọ̀ọ̀kan la fún láàyè ìjọsìn tiwọn bá a ṣe fúnra nàbì ní maka kó mọ́ sí kíni kó mọ́ ìjọsìn bẹ́ẹ̀ tá a fún àwọn àlèhùnmá rẹ pé gbogbo ibi tó bá ti jẹ́ mọ́sálásí

pé kálukú ó fẹ́ máa máàyè kọ̀ọ̀kan níbi tán ti ń sin lọ́hùn wọn. Bàlá Yunà ṣe ọ̀nàkà fìlì àmọ̀. Ìrà Anábùwà Muhammad, Bàlá Yunà ṣe wúnàkà fìlì àmọ̀rì, má jẹ́ wọn ó láàmú o, má jẹ́ wọn bẹ́ẹ̀ ṣe fanfa lórí kankan tó wọlé jẹ́nu àṣẹ Ọlọ́run fún ẹ. Wàdà ọ̀ ilẹ̀ ọ̀bì. Ìrẹ́ máa wo tiwọn, náà sì kú táwọn èèyàn dẹ̀ ń sin lọ́nbẹ̀, Bàlá Yunà ṣe wúnàkà tá bá fẹ́ bá ẹ fà á pé bóòlù ṣe ń tà wá fòye ọlọ́run kí ló dé tó lọ ń sọkò ń bí fàlàyé onáàzì òun lẹ́ka fẹ̀lẹ́ amúlù àná ní tiwọn ọ̀nìkàmọ́dà ẹ̀ láàmú ìrẹ́ tó kàn ní pé wà ní ìwọ máa pèpè lọ́sọ́dọ̀ ta ni ọ̀dọ̀ ọlọ́run rẹ̀ ibẹ̀ láti rí pẹ̀lú gbólóyìn láti rí pé gbogbo ìgbà àwọn tó bá jẹ́ olùpèpè wọn ò gbọ́dọ̀ níbòmí tí wọ́n pèpè sí kọjá ọ̀dọ̀ ta ni Allah subhanahu wa ta'ala ó wá ní wádẹ̀rú. ila rabbik. pàápàá máa pèpè lọ sọ́dọ̀ ọba tó dá ẹ máa pèpè lọ sọ́dọ̀ ọba tó rán ẹ wádẹ̀rú ila sabili rabbika bil hikmati. ìyẹn ni tó bá pè àwọn èèyàn pé àwọn èèyàn sọ́dọ̀ ọlọ́run má pè àwọn èèyàn sọ́dọ̀ ara rẹ. innaka la'ala hudan mustaqim. innaka dábàjúra nàbà Muhammad. ala ùdàn mọ́dàmú ojú ọ̀nà ọna ló wà ìyẹn ni pé ìsìláàmù yìí ó gba ká máa wo àwọn nǹkan ṣẹ̀ṣìn ẹja e sọ̀rọ̀ dáadáa torí agbọ́n tó sọ fún Muhammad ó ní ìnáka ala hudan ojú ọ̀nà ló wà ó ọ̀nà o. ọ̀nà eléyìí déédéé ọ̀nà rẹ̀ yìí ló déédéé jù má jẹ́ àwọn èèyàn ó gbé ẹ àtàlẹ́ ó mà rẹ kúrò lójú ọ̀nà yìí bẹ́t àwa yóò bá ọlọ́run kó fánú ẹ̀ bá wa lò àti dúdú àti funfun wa míì náà gbogbo ìgbà làwọn èèyàn máa fẹ́ lo borokos n tí ì ṣe tiwa lábẹ́rù ẹja wa ló ṣe báyìí ẹ ẹ ṣe já máa lùlù ìlú bó o kí ìlú wa débi ìjọsìn ẹ ó dá ẹja máa pàtẹ́wọ́ tí wọ́n dẹ̀ fún alátẹ̀wọ́nú ẹ̀sìn wa. tó a ṣàfihàn wá láti kúò lójú rẹ̀ ọba ala ni ìnákàlà ala ìrẹ́ ló wà lójú ọ̀nà mọ́ mùsẹ̀kìm ojú ọ̀nà wo ni tó dúró dédé ajẹ́ pété yóò bá fẹ́ sọnù lójú ọ̀nà tọ́lọ́n ojú ọ̀nà ta ló yẹ kó gbà ojú ọ̀nà يا أيها الذين آمنوا إن تطيعوا فريقا من الذين ó ló ń pè yín olùgbàgbọ́ òdodo tẹ́ bá tẹ̀ lápá kan náà ta fún tíra ṣáájú wọ́n sọ inú o wọ́n sọ inú lórí ìgbàgbọ́ yín ẹ má jàdá yẹsẹ̀ gbogbo tí ìgbà ò bá sọ̀rọ̀ ẹ̀dá táwọn yẹn bá rí tí nǹkan bá lé tó bá jẹ́ pé ọ̀dọ̀ wa nàìjíríà ọlọ́mọdé ò ṣẹlẹ̀ sí wa tó rọ́lẹ̀ tiẹ̀ ní wa ká máa fi ọ̀lẹ wa ká máa fi hàn sọ́ba tó dá wa tó bá jẹ́ pé ọ̀dọ̀ wa lamẹ́ríkà ń ju nǹkan sí báyìí kí lẹ́rù báwọn yorùbá ṣe ah, ẹ dákun lọ́la o àfàyà aláwò one million ó tẹ̀ tọ́nu ní ẹ abẹ́sàkínní kan wọ́n ní ẹ wọ́n tún lè ẹ̀hún táwọn aláṣẹ ò sọ wọ́n lè ní sùtọ́nù sókótó wọ́n ní lálẹ́ ìkálukú ó sùn o àfàyà kínní kan one million one million bó o kí fẹ́ fi one million ṣe wọ́n tó yẹ ká ṣe ká mójútó ni níta lè ṣe tí ìbá ti jẹ́ bẹ́ẹ̀ káwọn olùmọ̀ lásìkò orúkọ kan káwọn ṣàlùkù ó yà àwọn èèyàn oníṣẹ́yìn wọn alukunut pé káwọn àáfàá wa tán bá ti kírun fún wa tán ká tó sálámà ká tẹwọ́ sọlọ ká sunkún sọba dẹ́dà tó bá tún di lóru kí kálukú ó tún ṣe tààjùd ànímójútó yẹn mélòó àwọn èèyàn lẹ́ni tán ṣe tààjùd ń ṣe ẹ wo náà ẹ̀yin ẹ lọ bí ilé ẹgbẹ́ kan tani tó bá ti di jímọ̀ tó bá kẹ́yìn oṣù wọ́n fẹ́ ṣe tààjùd bẹ́ẹ̀ obìnrin oṣù pọ̀ ẹ lọ wo obìnrin oṣù pọ̀ láìpẹ́ lọ́wọ́ pé ṣètọ́nù máa ń fẹ́ láti púlù ẹsẹ̀ àwọn èèyàn pé kú òlójú ọ̀nà bẹ́ẹ̀ wọn darí eléyìí ni wọ́n wá gbà kí la fẹ́ wá lọ láti má dáadáa lẹ̀ ṣe tọ́lọ̀ ò gbà lọ́wọ́ èèyàn. ń bò ti sọ fún ànábì pé wà ìnẹ́kà. la'ala a rí i pé ó sọ fún láàyè kan nígbà yẹn Suratul Qasas ó ní ìnẹ́kà láǹtà dí man ahbabta. wàrà Torí pé káwọn lè dá nàbì lójú pé má dààmú rárá, onídìí kò tiẹ̀ ṣe èméjì, ìnákàlà àlá ìdá mùsùlùmí. Ìwọ ló wà lójú ọ̀nà mà. Torí gbà mí ṣetán ló fẹ́ dàrú pé ah, àbí àbáwọn ará bíi náà àbí ara. Ẹ má jẹ́ àṣẹ àbí kankan. Tá a bá ti wà lórí al tá a sì wà lórí Sunnah Tànẹ́bùwà Muhammad, ojú wo làálà ìdá ṣèrọ́tọ̀ mùsùlùmí. ọ̀nà tó tọ́nu ẹ má jà tún compromise ẹ̀. وإن جادلوك فقل الله أعلم بما تعملون táwọn kan bá láwọn ní tẹ̀lé ọ ẹ̀wọ̀n kan a pé ọba adáda ti mọ̀ wípé àwọn kan wà wọ́n ní àgbàbá ẹ̀ má dáhùn wọn ò ní mọ̀ báyìí ṣe wà bá wàá ń dá dàlúkà kódà tó máa ń bá ẹjà lórí ẹ̀ mo tó sọ fún wọn ni pé. sọ wípé ẹ má wọrí ẹ má ṣe tẹ̀sí lọ ọlọ́run ní màá pa tẹ̀sí lẹ́bìrì pé islam ló simple ju ìgbà míì a bùkátà láti báwọn èèyàn jà ká lè pè wọ́n sọ́dọ̀ tiwa a dẹ̀ lè pè èèyàn sọ́dọ̀ ara wa àfi ká pè sọ́dọ̀ ọlọ́run ló fi sọ fún ànábì pé wà ń já dàlúkà tábàláwọn ò tẹ̀lé ẹ فقل الله أعلم بما تعملون ẹni kó sọ fún anabi ní suratu Yunus ó yín wáyé. كذبوك فقل لي عملي ولكم عملكم نعم أنتم أنتم بريئون مما أعمل وأنا بريء مما wàyíngàdàbùkà ẹ̀rí kó ṣe déédéé wàyíngàdàlùkà ọmọ ìyá kan náà méjèèjì torí pé kéèyàn tó sọ pé òun ní tẹ̀lé ọ ohun tó ń sọ ni pé irọ́ ni tó ń ṣe ó wá wulẹ̀ mú wá pètètè ó wá ní bá pè èmi ní ìgbàládà tí mo bá ṣe. wàhálà kò ń àmà lóko. iṣẹ́ tẹ́yìn náà bá ṣe ó jẹ́ tiyín. àwọn tó ń bari ìhùnà mímà àmàlù. ọlọ́run ò ní bí yín léèrè tí n bá ṣe. wà á nà bari mímà tààmàlù. èmi náà ò ní bá yín mo ò ní bí èmi náà léèrè lórí iṣẹ́ tẹ́ bá ṣe kálukú ó jẹ́jọ́ ara ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni àmójúṣe àwọn olùmọ̀ ni pé kẹ́gbẹ́ àwọn èèyàn tí wọn bá ti wá gbà ẹ sọ pé tìyẹn ó máa jẹ́ tí ẹ̀jẹ̀ tiwa náà ó máa jẹ́ tiwa ìyẹn ni pé ẹ má jà á dà á pé ẹ àìbá àmọ́ ẹja dà á papọ̀ ìjẹrin lágbègbè wa we always call attention of people to that, towards that so ní nǹkan bí afẹ́ kí ìṣá ìtàn àti kí ìṣá ìtàn nígbà tí kí tàràwí ìtàn that means after past ten díẹ̀ tó ti yé láàrin táwọn kan tó ń pariwo lágbègbè kan wọ́n rò pé ah, ariwo ṣé ṣé lálátù kọ́dìrì ti dé ni àbí báwo gbọ́rò pé ẹ wá o ti pé lálátù kọ́dìrì ti dé o wọ́n á rò pé àwẹ̀ ó dà pé onímọ̀ ló di mẹ́wàá àbí wọ́n ti sún lálátù kan fi mẹ́wàá tiwa ni tó <laughs> kẹ́fì lè mọ̀ wípé àwọn èèyàn kò sí téèyàn ò lè yóò kàn ronú ni bẹ́ẹ̀ rò pé tán àwọn èèyàn táìmù àwọn èèyàn kọ̀ láti kí tàràwí ní ìṣẹ́jú mẹ́wàá láti wá pariwo ní kíni o lọ́gbọ̀n ìṣẹ́jú yẹn ní ṣe wàhálà àmọ́ Allah subhanahu wa ta'ala ní tiẹ̀ ní kò wí o jẹ́ wọn máa ṣe máa ṣe ń ṣe ń lọ. Fàkúlìláhù àlámù bímá tààmàlú. Gbogbo tí kálukú máa ń ṣe níṣẹ́, Ọlọ́run ní máa ń parẹ́ o. Allahu yahkumu bainakum yawmal qiyamah. Mo tọ́jú ó wọn ó gbọ́dọ̀ yé wọn náà ni pé Allahu subhanahu wa ta'ala ẹni tó ń sìn yahkumu baynahum yawm al-qiyamah yóò dájọ́ láàrin tó bá dẹjọ́ al-qiyamah. bima kuntum fihi takhtalifun. lórí eléyìí tí gbogbo yín tẹ̀ ń ṣe fanfa lórí ẹ̀ tẹ̀ ní ìyapa lórí ẹ̀ a jẹ́ pé gbogbo ìyapa táwọn èèyàn bá ní lórílẹ̀ ẹ jẹ́ ká mọ̀ kọ́ lóhun dájọ́ lórí ẹ̀ so ìyẹn gbọ́dọ̀ dá wa lójú bẹ́ẹ̀ ẹyọ kan tá a kan gbọ́dọ̀ fi sẹ́mi pé tá a bá lọ́lọ́run ó dájọ́ lóòótọ́ tá a bá dọ̀hún tí ò bá rí bẹ́ẹ̀ ṣe rò ń kọ́. torí nǹkan kan wà tó gbọ́dọ̀ dá wa lójú tá a fi rò wípé ẹ̀yin sọ pé ẹ rò pé bó ṣe yẹ ká ṣe ni àwa sọ pé ọlọ́run ní ká ṣe báyìí nu tíra rẹ̀ ànábì báyìí ló ṣe ṣe ẹ dákúta ló yẹ kó fọkànbalẹ̀ jù tẹ́ bá tọ̀hún ẹni tẹ́ sọ pé ó ní ẹ lè gbà ṣe báyìí náà tó bá padà dọ̀hún tí ò bá rí bẹ́ẹ̀ mọ́ sá lè padà wá bẹ́tẹ̀ yóò lè fọkànbalẹ̀ sí ni pé tọ̀ mo tẹ̀lé tọ́ lọ́hún mo sì tẹ̀lé òjíṣẹ́ rẹ̀ ìyẹn máa ń fini lọ́kànbalẹ̀ gan gbogbo téèyàn bá ṣọkan yóò balẹ̀ gan tẹ bá rí táwọn yàrá sáà ń ṣe lálátò kọ́dìrì pé lálátò kọ́dìrì wá o alẹ́ twenty seven alẹ́ twenty six alẹ́ twenty three làwọn ṣe tíá kiri kan àtẹ́ńfílòpù àwọn tá a bá fún lẹ́ńfílòpù yàtọ̀ ẹ̀tẹ́ńfílòpù padà o ẹ sì fi nǹkan sínú rẹ̀ <laughs> ṣé wàá rò pé ah ọlọ́run ṣé a fẹ́ lọ sin ni àbí a lọ sin náwó we need to a gbọ́dọ̀ ronú ìdada lórí gbogbo tá à bá ṣe Allah subhanahu wa ta'ala olóhùn dájọ́ láàrin wa o kò ní fi wá lẹ̀ lórí táwọn èèyàn ṣe fanfa lórí ẹ̀ òdodo sì ní ni wọ́n ní òṣèkí ni kò méjì. ألم تعلم أن الله يعلم ما في السماء والأرض إن ذلك في كتاب إن ذلك على الله يسير ألم تعلم ṣé o mọ̀ ni àbáwọn èèyàn mà tí ò bá أن الله يعلم ما في السماء kò sí kankan tí ń bẹ ní sámà àbí tí ń bẹ lẹ̀ tọ́lọ̀ òní máa ń pa yìí kò sí kankan pé má tẹ̀síkútù mi wárọ̀ kàtí mi rọ́tí. ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب nǹkan kan àwọn àgbàlagbà ó ní ewé kan ò ní bọ́ lára gi àgọ́lọ́hùn ní ya alam alam ta alam sọ ma ni anàlá pé ọlọ́run ti mọ̀ pé wọ́n ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ó ti ti ń bẹ lẹ́nu àwọn èèyàn torí pé ó ti ń bẹ ó ti ń bẹ lẹ̀. ti ń bẹnu tó ti fi kìtàbí yẹn fi láwùhìl mahfuz ó ti wà nù tírà tọ́lọ̀ ọba láti kọ kó tó dá sánmà àtilẹ̀ pé àwọn kan wọn ò yà kò ó ti wá mọ̀nà tí wọ́n gbà tó bá ti bẹ́sẹ̀ sẹ́yìn lórí ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n yà nù. Inna dhalika fi kitab. Nínú kankan ò ní ṣẹlẹ̀, èyí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú Iran àti Amẹ́ríkà lọ́wọ́ yìí. Òun náà fi kí ni o? Fi ó ti ń bẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà kódà àwọn èèyàn ti ń sọ̀rọ̀ púpọ̀ pé ka annahu akrabul waqtu ila nihayati dawlati israiliya ìyẹn lẹ̀ rúmbà mi sí báyìí pé ojú táwọn ń bó owó kínní yìí ó má jẹ́ yí pé àti israeli ṣe kínní o ó ti súnmọ́ kódà afọ wa agba kan àwọn náà tún ogun nla ló fẹ ṣẹlẹ̀ yìí a rí pé wọ́n dẹ̀ ti ń wọ́n ti ń preview rẹ̀ àwọn èèyàn ti ń forecast wípé ṣé ń ogun àgbáyé ẹlẹ́ẹ̀kẹta ló fẹ́ wáyé torí pé tẹ́ ẹ bá wò ó torí pé bá a ṣe lórí yẹn náà bá a ṣe ní ìráhùn gbádùn tóun ó láwọn alias tiẹ̀ àwọn kan bù kẹ́díwọ́ sanwó àwọn kan dẹ̀ ti lérí lábẹ́lẹ̀ bíi China Russia torí pé gbogbo tí ìran ṣe ṣeun Russia ń bẹ pẹ̀lú rẹ̀ kì í ṣe torí tọlọ́run o ẹ má gbàgbé o yes. torí pé international politics ẹ má rò pé torí tọ́lọ́ mbẹ́mbẹ́ o is a personal what personal interest ìfẹ́ ẹnu àǹfààní tí kálukú ó ṣe kí ni tí ó jẹ tó túmọ̀ sí wípé Russia ti dúró Japan ti dúró uh, Korea shamalia ìyẹn North Korea òun náà ti dúró kódà mo tún wò ó ní Afghanistan àwọn Taliban àwọn náà ṣe kí ni àwọn náà ti dúró àwọn dẹ̀ ti wọ́ọ̀nù gbogbo àwọn kan pé táwọn bá ilé gbọ́ orí ilẹ̀ kan ní àsúnmọ́ tó fẹ́ support America tó fẹ́ support Israel kò sí tí ò lè ṣẹlẹ̀ o Taliban ó bẹ̀rẹ̀ sí display àwọn rocket pẹ̀lú bá a ṣe ní yàtọ̀ America fi jẹ́njẹ́ oní o ṣé ẹ mọ̀ pé ìgbénu America ń bẹ nínú tòun náà ṣé ẹ mọ̀ kó jẹ́ níyàlá Afghanistan jóni so ìgbénu yẹn ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé àsìkò tó báyìí ẹ̀dọ̀ má jẹ́ ká gbàgbé a border between Iran and Afghanistan very so close ọmọ ìyá kan náà ni wọ́n desert kan náà ni wọ́n dìjọ ń lò agbègbè wọn ò tiẹ̀ jìnnà àwọn onídìgá gbogbo àlù orí ilẹ̀ wọn ṣe kí ni wọ́n gùn lọ so àwọn yẹn ti dúró bá wọn so ẹ má jẹ́ àgbàdo pé America. náà dẹ̀ ní alliance tiẹ̀ torí pé ọmọ English ń bẹ tó náà dúró yóò tẹ̀lé Britain ó ṣe kí ni yóò tẹ̀lé France náà kàn ṣe kí ni ó ń la tán wòran ní ibi tó bá lọ ni ó lọ. Oya, Italy ṣe kí ni ó mẹ́mẹ́ German machine òun náà lẹ́lòmíì tí ó tẹ̀lé so a rí i pé a jẹ́ wípé àlámọ̀rí yẹn Allah subhanahu wa ta'ala ó làwọn kan fi rò pé bóyá torígbà táwọn èèyàn bá fi dúró tó bá fi láwọn ó dé bóyá ni kí Iran má ti jẹ Israeli tán torí pẹ̀lú yẹn kéré gan sáà population Israel population wọn kéré tó bẹ́ẹ̀ wọn ò tó bá dàn yes gbogbo ìṣẹ̀lẹ̀ ò tó bá dàn wàhálà <laughs> bí ṣe ń da ayé làwọn wọn ò tó bá dàn the largest city in Africa wọn ò tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe rí wọn àmọ́ tí odidi orílẹ̀-èdè ò ní Israel ní gbogbo long island sáà mọ̀ pé àti Israel ló ti ju nǹkan sí Iran ni ó jìn pọ̀ gbogbo àwọn orílẹ̀-èdè tó dẹ̀ wà lọ́dọ̀ rẹ̀ nítòsí rẹ̀ yẹn kò séyìí tí ó jùlọ nù wọn Syria jùlọ Damascus jùlọ Jordan jùlọ Lebanon tó wà lẹ́yìn ìkúlẹ̀ rẹ̀ jùlọ gbogbo wọn kò séyìí tí Israel ò máa dálákẹ́ kódà mò ń rùn báyìí ṣe ráǹfààní yẹn àwọn ọmọ ìyàwó ní fọlọ sí wọn ra sinmi díẹ̀ wọn ò tún gbàwé ẹdùnnú tọ́lá àwọn ò tún wá lọ strategize àwọn máa wò pé Ọlọ́run ṣe wọn so àwọn ò ráyè múra àwọn nǹkan tí wọn ò ráyè ṣe wọn ò ṣe kí ni wọ́n láǹfààní àti ṣe tó súnmọ́ àti pé tó bá ń parí ogun àwọn náà ṣe kí ni ó ṣì náà fún padà nù. gbogbo ẹ̀ plan yẹn kò sí kankan tó ń tàṣe ara wọn o torí gbogbo ẹ̀ inna dhalika. inna dhalika fi kitab. gbogbo ẹ̀ ti wà nú àkọọ́lẹ̀ nú mọ́ ọlọ́run bí kìtàbín ó ti kọ́kọ́ tó dáyé àtìlẹ̀ yìí. Inna dhalika ala Allahi yasin. Kó wá lọ bẹ́ẹ̀, kó máa lọ bí ṣe ń lọ. kó wá dá dúró kó jẹ́ ẹni tí ó jọjà ó jọjà káwá sọ wípé ǹjẹ́ wọ́n lè tẹ amẹ́ríkà rì tọ́lọ̀ bá fẹ́ aláǹdà alàlá ìyẹ̀sí ó rọrùn ó pọ̀ fọlọ́run. torí pé ẹ má bínú mò ń ṣe mo ní o sì dákẹ́. Congress America sọ wípé this will be the second time tí Trump ó ṣe kí ni o tí ó jump protocol tó jẹ́ pé within two days tí ó lọ kọ́ ogun jà tí ò ní ṣe kíni tí ò ní báyọ̀ dá. wáì tó ń ṣe bẹ́ẹ̀ wọ́n tí wọ́n ń rè sí ebron pé wáì náà àwọn ń wò àwọn bẹ́ẹ̀ gan kó padà wálé torí pé Iran ti ń fojú di yẹn o Iran òun ṣe Venezuela o ó tán sọ fún nìyẹn Iran òun ṣe kíni òun ṣe Venezuela o. tòkẹ́dà fílẹ̀ mà bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala wọ́n ní tó bá fẹ́ pa àwúrèbe run kí ni ó ṣe bá àwúrèbe yóò fún níyẹ̀ tó bá ti fún níyẹ̀ yóò ṣe kí ni yóò wá fún un. Allah subhanahu wa ta'ala hadisi alladhi akhrajahu al-Bukhari wa Muslim fi sahihihima an Abdullahi bin Amr bin Ash radiyallahu anhu ma ọlọ́mọ sọ̀rọ̀ ayọ́lùsí bàbá àtọ́mọ ó ní nàlá kátàbà lọ́wọ́ ìmàkọ̀díra kulla shay'in ọlọ́run ti kọ kádàrà gbogbo nǹkan èyí tí ń ṣẹlẹ̀ kò séyìí tó ń ṣẹlẹ̀ kò incident inú ẹ̀ ẹ̀ accident àní ẹ̀ ó dàgbó kan ara o gbogbo ẹ̀ is a program work Allah ti program rẹ̀ lásìkò báyìí Iran lásìkò báyìí Amẹ́ríkà lásìkò báyìí Russia lásìkò báyìí àwọn ẹ̀ka tó pọ̀ tí wọ́n tó lágbára gbogbo ẹ̀ ti ń bẹ́nu àkọọ́lẹ̀ rẹ̀ ó wá ló kọ́ hamsina alifasana ó ti kọ́ in fifty thousand years kó tó dáyé ẹ wo gbà tí Khamenita ló lọ yìí níjẹta yìí Amẹ́ríkà ló lọ níjẹta yìí ọba adẹ́dà ti kádàrá pé ọwọ́ Amẹ́ríkà ni ó gbà lọ ni ìkùlà bí mo lè kódà nú èrò mi màá rò pé tó bá bí mi ń ní ń tí ò ní rọrùn fún Amẹ́ríkà láti ṣe ní kópa pírẹsẹ̀ǹtì Iran bẹ̀rẹ̀ spiritual court spiritual leader wọn. àwọn èèyàn ń wo fíìmù wọn ń wo tó yẹ ká wò àfi ká máa wo fíìmù ọmọ Amẹ́ríkà ká máa wo TikTok tí bàbá yẹn máa ń bọ̀ tó bá dúró tó bá jókòó tó bá dúró tó bá jókòó kó tó sọ̀rọ̀ báyìí lásán gbogbo ọ̀tọ́ àwọn àjùlẹ̀ ó tẹríba ni. nínú àwọn tó ní obey the last order tó ju ti sọ́jà lọ ọmọ Iran ni torí tó bá sọ báyìí fún wọn tó bá ṣe báyìí tí Khamenei bá ṣe báyìí fún gbogbo ọmọ Iran wípé iná tó wà lọ́ọ̀kan yẹn tó bá ṣe báyìí kílẹ̀ mọ̀ tí wọ́n ń ṣe wọ́n lọ ni àṣírí rẹ̀ òun ló fẹ́ ṣẹlẹ̀ fún azari àjọ oníhùn nígbà tí Ibrahim Zakizaki tó sọ fún àwọn èèyàn rẹ̀ pé ẹ lọ padà burúkú wọ́n náà ṣe kí ni. a dẹ̀ rí a civilian man ó náà ń fọwọ́ lọ general ó fọwọ́ lọ bo ó fọwọ́ lọ nínú a ẹ rò pé ó gbé sùnmí ni <laughs> kò sí nǹkan kan kò sí tó fà tó jẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ àṣẹ tí kìíní fún wọn tí Ibrahim Zakizaki fún wọn ni bá ṣe train wọn nù. No àwọn tó wá tẹ̀lé wọn láti Iran àwọn ló wá mú yìí tó bá ní máa lọ wọ́n wá ń lọ yóò sọ fún pé tẹ́ bá ń pàdé ìbọn ẹ̀ gbọ́dọ̀ yà ìyẹn ló fà á wọn ò wá mọ̀ pé òun náà ti ta tán gbàrà tó ń fọwọ́ lọ ní mu general tí ẹ rò pé go back go back Burtani sọ fún àwọn rẹ̀ pé ẹ ṣe sùúrù ẹ jẹ́ kí wọ́n tán òun ní sùúrù náà go back ẹ mọ̀ pé àwọn gbòdògbòdò tó wà lẹ́yìn aró ti máa ta wọ́n bára ṣe ń kan wọ́n tó ó sàn ń fall back wọ́n block ọ̀nà ni o one block main road but nobody will pass ọ̀gá ní èèyàn kankan tí fọba mi sàfù wà ló fẹ́ kọjá láìpẹ́ rí pé tábà lẹ́yìn Boko Haram wọ́n tírẹ̀nì wọn kí ló fi tírẹ̀nì wọn o wa ni go back go back ìgbà tí wọn o gbà ó kàn ṣe kí ni ó kàn ṣẹ́wọ́ báyìí pé ó yá wọ́n lẹ́wù gbogbo sọ̀rọ̀ á nìyẹn ni ìtumọ̀ ẹni pé gbogbo tí máa ń mí tí ń fẹsẹ̀ rìn lórí ilẹ̀ ẹ má jẹ́ kí n rí i ló fi àsáàrà ọmọ rẹ̀ bí ọmọ rẹ̀ bí mẹ́rin wà wọ́n kọjá ọmọ ogun tí ń ogun tó ń ọmọ sẹ́yìn àwọn ọmọ rẹ̀ máa ṣe kí ni ọmọ mẹ́rin kọ́kọ́ lọ ná pàù ìyàwó ó torí pé tóbi tóbi ni wọ́n mo gbọ́ ìlérí kan lọ́wọ́ ọmọ Iran obìnrin Iran wọ̀ ni lóbìnrin wọn tó jẹ́ ṣíà gidi wọ́n wá lọ rán aṣọ tán máa fi di òkú wọ́n wá wọ nígbà téèyàn lọ wọ aṣọ káfàní wọ́n wá wé báyìí wọ́n wá ní ah, kí ló dé tá ẹ fi ṣe báwọn wọ́n ní ah, sẹ́ẹ̀mọ̀ <laughs> wípé ikú ti dé ni àwọn fẹ́ wọ aṣọ ikú àwọn kalẹ̀ kó tó dé torí n tó bá lè mú olórí àwọn lọ kò ní tó lè mú àwọn sá. إن ذلك في كتاب نعم إن ذلك على الله يسير ويعبدون من دون الله ما لم ينزل به سلطانا وما ليس لهم به علم وما للظالمين من Allah subhanahu wa ta'ala tá a bá rí i pé àwọn kan train àwọn èèyàn lórí báwọn lónìí a rò pé tá a máa ń sọ̀tà àwọn sàbẹ̀ fún wa ìkẹ́ ìyọnu ọlọ́run kò máa bá wọn báwo ni wọ́n ṣe dúró tànẹ́bì lójú kú so ìlà ń káfílé má mọ̀ yìí káfílé má dáòtì rẹ̀ lọ́ba adáda ń jẹ́ káyé wa lásìkò sí pé àwọn tí wọ́n ń sànẹ́bì ọlọ́run àwọn kan náà gbà fún wọn tán báyìí tábà ní àwọn sàbẹ̀ òsà à èèyàn ni wọ́n sẹ́rù ó bà wọ́n ni So ti yé àwọn ará àwọn kan tí wọ́n ṣe kí ni tóbìnrin tóbìnrin ìran ni wọ́n ti tán tóbìnrin tóbìnrin wọn bọ́n ṣe máa ń tán nílẹ̀ yìí náà wọ́n bá fẹ́ lọ àwọn obìnrin wọn dúró pa àfẹ́ fèsì ọkùnrin ni torí pé gbogbo àlámọ̀rí tá a ń retí náà ń ṣẹlẹ̀ yẹn kò sí kankan tó wà coincidence inú ẹ̀ pé ó kàn ó kàn bọ́ síra wọn lára o gbogbo ẹ ọba aláàánú inna dhalika fi kitab inna dhalika fi kitab mi ó ti wà nù tírà kan tá a ti kọ. inna dhalika ala Allahi yasir. torí pé Allah subhanahu wa ta'ala ó ti kọ gbogbo nǹkan àdínsì tí ọ̀pọ̀ náà àwọn sàábé tọ́gbà látọ̀dọ̀ anábọ̀wá Muhammad ó wà nù kútùbù sunan tabati ní sunan imma sunan abi dawud aw sunan tirimidhi aw sunan nisa'i aw sunan ibnu majah ó ní anna Rasulullahi sallallahu alaihi wasallam dábàjọ́ ojúṣe aláìkí àtọ̀lọ́lọ́kùn bàbá sọ wípé awwal ma khalaqa Allah àkọ́kọ́ ntọ́lọ̀ nkọ́kọ́ dá ẹ má dàgbàgbé o awwal ma khalaqa Allah àkọ́kọ́ ntọ́lọ̀ nkọ́kọ́ dá al kálámù ni kí lọ́lọ́ dá kálámù tá a ti kálámù lọ́lọ́ nkọ́kọ́ dá qala lahu ọlọ́run wa pa kálámù láṣẹ wípé uktub ó yá máa kọ qala kálámù wa sọ pé wama akutu kí ni kí n kọ́ kọ́ọ̀là Allah subhanahu wa ta'ala ikutu máa kọ gbogbo tí ó máa bẹ tí ó padà bẹ ó yá máa kọ kalẹ̀ èèyàn ó máa bẹ àwọn ma máa gbé nàìjíríà dúdú ni wọ́n pè wọn wọ́n pè wọ́n yóbọ̀ wọ́n pè wọ́n yíbò wọ́n pè láwùsá pè nígbà kọ gbogbo tani ó lórí wọn ó wá ń kọ́ ti nàìjíríà ní ti ma huwa kahin fajara alqalamu bima huwa kahinu ila yawm alqiyama kalam wa kọ gbogbo nti bẹ títí tálíkì àmọ́ ṣe kíni tí ó fi dé tó túmọ̀ yìí gbogbo rí kó wa kọ inna dhalika ويعبدون من دون الله ما لم ينزل به سلطانا وما ليس لهم به علم وما للظالمين من نصير pẹ̀lú bí ó ṣe yé gbogbo èèyàn bí ètò ayé ṣe ń lọ báyìí tá a mọ̀ wípé kò ṣàdédé lọ bí ó jẹ́ pé pẹ̀lú ìmọ̀ ọlọ́run àti ìkápá rẹ ẹ má bínú pé mo sá ń dàgẹ́rẹ́sì díẹ̀ lónìí ó ní wípé ṣé kò yé Iran tele pé won ń lo òun ni ṣé ẹ mọ̀ pé Yorùbá máa ń pòwe kan pé bó ṣe yé ọmọ tí ń sunkún bẹ́ẹ̀ ló yé ìyá rẹ̀ tí ń rẹ̀ politics ayé tó tóbi ni ó yé Iran níjọ́un àkọ́kọ́ wàláì ó yé ó mọ̀ pé Amẹ́ríkà ń lo òun ni ó sì ma pé yóò padà wá kálukú wá ń play smartness fúnra wọn torí pé ìran sẹ́mọ tí ń wá ohun tí ìran náà wáyé ó yé òun náà bẹ́ẹ̀ ṣe rí wọn ó fẹ́ da ní tẹ́rítírì yẹn ni so eric mo sọ fún wa kó lè terrorize Saudi Arabia wà nù ẹ̀ ó lè terrorize àwọn ìlú mùsùlùmí tẹ́dúró lórí alikitaabu wa sunna wà lórí ẹ̀ tó agbára yẹn ni so amẹ́ríkà tó nà kì í ṣe torí wípé yóò terrorize wọn ìbá terrorize wọn wàhálà àti ẹni ẹyọ kan tó ń torí ẹ fẹ́ nà lé lórí tí ò fẹ́ jẹ́ kágbára yẹn bọ́ sọ́wọ́ ẹ̀ bó sọ fún wa níjó ni òun ni pé tágbára yẹn bá dán lọ́wọ́ rẹ̀ tán tí kẹ́míkà wẹ̀pọ̀ yẹn bá lè wà lọ́wọ́ ẹ̀ tó ti yé yóò pa Israẹli run torí yóò tara kẹ́míkà wẹ̀pọ̀ rẹ̀ eléyìí tán lò lọ́wọ́ ikọ́ o ṣe é mọ̀ páwọn alágbára ayé mẹ́ta àbí mẹ́rin kan ni wọ́n tó wọn ò fẹ́ kó dọ́wọ́ tiẹ̀ náà òun ní chemical weapon tó jẹ́ pé wọ́n sì ń sọ́ra wọn báwọn torí pé wọ́n ń retí talẹ́ni tí ó yìn talẹ́ni tí ó ṣe kí ni tí ó yìn ẹni ó sì kọ́kọ́ lù yìn lo chemical weapon yẹn so ìyẹn ni wọn ò fẹ́ jó dọ́wọ́ rẹ̀ wọ́n dẹ̀ ti sign ti ń bẹ lọ́wọ́ tí ìbá jẹ́ pé àwọ̀ bá dé a bá filẹ̀ kéèyàn ó lo èèyàn gbọ́dọ̀ lò bí ìgbà yìí pé a fẹ́ sáàyàn ládàá a wá fi májèlé ra àdá yẹn bẹ́ẹ̀ ló ṣe máa rí so ẹ̀rù tí ń bá nìyẹn ọba Allah wa ta'ala ó wá mọ̀ pé agbára yẹn ọwọ́ tòun nìkan ló wà kò sẹ́ni tó ò sì lè fi lọ́wọ́ so that kó má bàa rọrùn fún èèyàn kan láti dúnkokò mẹ́nìkan tó bá wù bó bá ṣe fẹ́ àmọ́ máa bẹ́ẹ̀ àwọn èèyàn mọ̀ pọ́lọ̀ ńlá lágbára instead tó yẹ ká máa sin ọba ọ̀kan ṣoṣo ọba tí máa fi ọba jẹ ọba tí máa gbàgbára lọ́wọ́ alágbára ọba tí máa sọ ọ̀lẹ́dà lágbára àwọn èèyàn wọn ń sin tí ò tọ́ lọ. wàyà àbúrò mi dúró láì máa lámì òdàzílbí sùlùkọ́nà. gbogbo agbára ìyá àbùdù àwọn èèyàn wá yẹ wọn ò gbò wọn wá ń sìn wọn wá ń pè é máàlám mìndúni láàrin tó yàtọ̀ sọ́lọ̀ máàlám yunazil bí ìsòlítọ́nà ń tó já wípé wọn ò lẹ́rìí kan kò lè ṣàǹfààní kan fún wa. wọ́n máa lẹ́yìn sára wọn bí ìyẹn ni pé sòlítọ́nà ìmáàlá pé n tí ò sẹ́rìí fún wọn lórí ẹ̀ lẹ́yìn sáláhùn sòlítọ́nà lẹ́yìn sáláhùn hujja wọn ò ní evidence kan tó lè sọ fún pé ọlọ́run ló ní a máa sin táwọn sìn wà má. lẹ́yìn sára mo ń bí àìní. ó tí wọn ò dẹ̀ nímọ̀ lórí ẹ̀ wọn ò bá nú àkọọ́lẹ̀ pé kíní yìí ó ọlọ́run sọ báyìí sínú àkọọ́lẹ̀ kan kò lórí ẹ̀ méjì lọ́ba adẹ́dá dìbọ́ǹkì fún wa ó dìbọ́ǹkì evidence ó tún dìbọ́ǹkì kíni o a science proof nínú ìwé wọn lẹ́rìí gbogbo táwọn èèyàn sì lónìí bá a ṣe bá a mọ bàbá wa ṣe ń ṣe ni kò sákọọ́lẹ̀ kan tí wọ́n sọ kalẹ̀ pé tá a bá fẹ́ rójò wọ́n kọ sínú tíra pé bá a ṣe máa ṣe ni àbọ́lọ́hún ló ní ká kí ni o ló ní gbogbo àwọn oníṣẹ̀ṣe wọn ní kiri kan kiri kan ẹ sọ fún wa ibo ni Ọ̀rúnmìlà àbí ta ni bàbá wọn ganan tó máa ń rí fàṣì kò tiẹ̀ yé mi. ibo ló ti kọ́ kalẹ̀ wípé ẹ ṣe báyìí bó ló ti kọ́ kalẹ̀ fún wa àbámu dání arò ni bá a ṣe bá a bá bàbá dé kí ni àwọn bàbá wa ṣe ń ṣe à ah, bẹ́ẹ̀ tó bàbá yín change ẹ̀ ń jó ní bá bàbá yín ṣe ń ṣe ni ẹ̀yin náà ò ní gun mọ́tò báyìí àbóyá ká gun mọ́tò ni wọ́n tún wọ́n gun mọ́tò ògùn lògùn lẹ́fẹ́ gùn yẹn ẹ má gun ògùn o. tó bẹ́ẹ̀ gbogbo tí wọ́n ṣe yẹn mo rò malam yunazil bí ìsòlítọ́nà ohun tí ò lẹ́rìí kan tó lè challenge wọn lórí ẹ̀. wàhálà ìsàlà wọn bí i ohun tí wọn ò wá nímọ̀ àkọọ́lẹ̀ kan tó lè fi wọ́n ìdí nǹkan múlẹ̀ wọn ò ní fún wọn. Allah subhanahu wa ta'ala ó ní gbogbo ẹni tó bá yà alábòsí tẹ́ ẹ bá ti rẹ́ni tó bá ti sin mí nígbẹ̀yìn ọlọ́run ọlọ́run ni kò lè ráràn sí lọ́dọ̀ òun. wà má lè bọ́ lè mí ná. gbogbo ibi táwọn èèyàn ti máa ráràn ṣe torí pé sin tó yàtọ̀ sọ́lọ́run Allah ni wa man yad'u ma'a Allahi ilahan akhar. ẹ máa gbọ́ o fa innama hisabuhu inda rabbi innahu la yuflihul kafirun. wa man yad'u gbogbo ẹni bá lè pè á rí i pé yábùdù lólòmí àmọ́ ìyàdìhù lólòmí ẹlẹ́ẹ̀kejì torí wípé èyí tó tóbi jù nínú táwọn èèyàn máa fi jọ́sìn òní àdúrà kéèyàn máa pè nǹkan mi tó yàtọ̀ sọ́lọ̀ ẹ̀ẹ́n kìíní kan o ẹ̀yin ìyá o ẹ̀yin igbá o ó burú gan kódà ó máa ń ṣe ní láàánú àwọn tán láwọn máa ń ṣe tọ̀rí kọ̀ọ̀kan pé ya ẹ gbọ́dọ̀ ṣe ya tá a la máa ń pè ní ya Allah èyí ó gbọ́dọ̀ sọ pé ya Muhammad ẹ má dìwọ́n gbégbèkúgbélé alọ́wọ́ tó bá ti di ya rárá yá kí ni kẹ́pẹ́ ya Allah aw ya Rabb. ومن يدع مع الله إلها آخر eléyìí ẹni bá pe ya Allah tó wá tún pe ya ìkankan mọ́. la burhana lahu bihi. ẹ sì wo yorùbá yorùbá ní tá a máa ń fa ya Allah a máa ṣe kí ni aburú ni kò dá kò dá kò dá wàlá ẹ rí i pé ojúlówó ẹbọ nìyẹn mo fẹ́ challenge mo fẹ́ ju kinní kankan lẹ̀ fún wa tá a bá lè bójú wo ọlọ́run mọ̀ sí wa lálábòsílẹ̀ yóò bá táwọn èèyàn mọ bí ṣe ń lọ bẹ́ẹ̀ ǹjẹ́ kò yẹ ká lè béèrè ẹ má jà corrupt ọpọlọ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ akẹ́kọ̀ọ́ làwa náà àáfàá wa àgbà wọ́n sọ wípé wọ́n tún tọ̀rọ̀ yẹn sọ wọ́n ti sọ ní nǹkan bíi middle of last year wọ́n tún tún sọ́njẹ̀ta wọ́n nígbà táwọn lọ Iran àbí gbà táwọn lọ sí embassy Iran ní Nàìjíríà mo fẹ́ ká gbọ́rọ̀ yìí dáadáa o wọ́n nígbà táwọn débẹ̀ tán fẹ́ kírun gbogbo àwọn tó wọn fẹ́ kírun àwọn kan gbé jáde wọ́n gbé kíni jáde wọ́n gbé ẹ jáde jọ máa tọ́ o wọ́n gbé jáde wọn ò wá forí lé orí ìtẹ́ kírun orí bo náà forí lé orí ní nàìjíríà wọ́n nígbà wá àwọn lọ iran ó yẹ wa táwọn wá dé <laughs> táwọn tó fẹ́ kírun àwọn rí wípé ó yàtọ̀ sórí ibi tí wọ́n ń forí lé lọ́hùn àmọ́ àwọn ò forí lé bẹ́ẹ̀ ti wọn o àwọn ò bá wọn forí lé bẹ́ẹ̀ o ìbéèrè tẹ́ẹ̀bì wọn ni pé kí ni ìdájọ́ ẹni máa ń forí lórí ìyẹ̀pẹ̀ kan yàtọ̀ sórí ìyẹ̀pẹ̀ tí gbogbo ayé ń forí lé wọ̀ṣù àlọ́ àhàrùn ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tí gbogbo wa bá lọ mọ́kà ẹ dákun ǹjẹ́ ara àwọn ẹ̀yà kan tán forí lórí ìyẹ̀pẹ̀ míì àbí tó lọ bu ìyẹ̀pẹ̀ wá nínú Kaaba kò sí àbí gbogbo wọn níbo láforí lé wáyì táwọn èèyàn ń forí lórí yẹ̀pẹ̀ kan mo tún wá gbọ́ lẹ́nu wọn mò ń kó tiwọn ní o wọ́n wá ní àwọn tún débi sàárè òmẹ́ni àkọ́kọ́ àwọn wá rí i pé àwọn èèyàn rọ gírí ká wọ́n tọrọ àdúrà mẹ́ẹ̀ ẹ jẹ́ ká wò ó kódà níbi tá bá dé àwọn èèyàn tún ju owó sínú bẹ̀ àwọn ni wọ́n sọ ọ́ lẹ́ẹ̀fì mọ̀ pé a ti wà lórí ọkọ̀ kan kọ́lọ̀ kọ́lọ̀njá gúnlẹ̀ rẹ ni. àwọn alálùsúnà ẹ wá wíta ìwí àwọn àbíyà sàlàfíà níbi láàrin ikùn ẹ̀yin náà mú ìdájọ́ eléyìí náà wá kí ni ìdájọ́ ẹni tó gbé yẹ̀pẹ̀ tó ń forí kan bó. kí ni ìdájọ́ ẹni tó lọ jòkó ń di sàárè tó ń tọrọ nǹkan níbi kí ni o lọ́wọ́ ẹni tó ti kú nínú bó. sàárè àlẹ́ ìsàdá ní kàṣírí kún tí ìgbà wa ṣe ṣírìkù lọ́dọ̀ yín ìdájọ́ kí lẹ fẹ́ fún. ومن يدع مع الله إلها آخر لا برهان له به ìdájọ́ tí o bá lè dáhùn ẹja fún méjèèjì ńlẹ̀lẹ̀ kan máa dáhùn rẹ̀ káwa náà ò lè mọ̀ pé ẹ mọ̀jà bá wọn ṣe gbogbo tó bá ti jọ bẹ́ẹ̀ tá a fẹ́ kírun téèyàn kan mọ́ òkúta pẹlẹbẹ kan lọ́wọ́ káwa náà ṣe kí ni kà sọ̀ra tí ń bá ilé bá wọn kírun níbí tí ń bá ilé ṣe kí ni tí n bá ilé bá wọn kírun níbí tí mo wà frustrated tí mo wà under duress it's better tí n bá délé tó bá ti lè sọ pé èmi ò ní kí o n tó kọ́kọ́ dájú nù pé èmi ò n lè bá ń kí tó bá wá kí tó lọ dá padà ọlọ́run òbí ọ léèrè wáyé tó sọ fún wọn pé irun kọ́lẹ̀ ń kì í wọ́n wá tó dá padà ẹlẹ́ẹ̀kẹta mú kó tiwọn wọ́n ní ìgbà tí ẹni tó jẹ́ àmbásádọ̀ ìran nàìjíríà wá sínú ọgbà wọn ó wá fẹ́ kírun ilẹ̀ wa ta mọ́ ó wá forí kan bíi tí gbogbo àwọn èèyàn ṣe kí ni tán forí kan àwọn náà wọn mú dájọ́ ìwá o wọn nítorí wípé ìṣesí ṣíà ní tẹ̀kíyà kí náà pè tẹ̀kíyà òun ni pé tílẹ̀ bá fẹ́ ká ẹ mọ́ ó lè ṣe kí ni o ò lè dọ́gbọ́n. mo fẹ́ kọ́rọ̀ yìí clear sí wa wọlọ́ọ̀ì kò sẹ́ni tí ń báyàn kan sọ̀tà àáfà wa ni wọ́n àwa gbà wọ́n pé àáfà wa ni wọ́n a sì gbà pé bàbá wa ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ tá bá fẹ́ kó àwọn èèyàn wọ̀gbẹ́ ọ̀ràn èèyàn ni káwọn èèyàn ó pa àwọn èèyàn padà pé ẹja lajú o ẹja ti kí ni ẹja ọ̀rọ̀ yóò dàbí ọ̀rọ̀ pa nífẹ̀ẹ́ mo sọ́ba alájọ ọ̀yá wọ̀nyí táwọn ti torí ẹ̀ wá bí káwọn ní ah, bàbá yẹn á nífẹ̀ẹ́ rẹ̀ gan o bó ṣe wá rí yìí o kódà gan kọ́lọ́hún jọ kó sànú wá o nǹkan nǹkan ẹ dákun tá a bá ti wá túká o ẹ lọ bí sàárè rẹ o torí pé èèyàn ńlá ni ẹ wo kúkú tó kú tí ilé rẹ ò ṣe kíni tí ò tú kí nìyẹn wá ṣe. ẹ má jà gbàgbé o sàárè tó wà lẹ́nu ọ̀nà mọ́ṣáláṣí o kí bàbá ó tó kú náà ti pe bàbá lákìyèsí wípé bàbá ìbá sì da kẹjá wú sàárè ikú òǹbẹ o torí kò bá kò bá mu wọn sì wú kankú òǹbẹ bàbá ní sẹ́rẹ́ ọkàn èyí tó kù ipá mi ò ṣe kíni kò ká ní o torí pé àwọn tábìjọ bí wa wọ́n ṣe kí ni wọ́n pọ̀ àwọn ní mi ò rí convince àwa kan wà lórí pa wà lórí àníyàn ká sọ pé làwùtọ́ lọ́wọ́ òmùrọ̀ làwùtọ́ wà lọ́wọ́ òmùrọ̀ ká sọ pé lọ́ngùn lẹ́mìí ni ó wà nù ta fẹ́ pè lákèésí àmọ́ ń gbà tọ́lọ́ ó tún ṣe tọ́jú àwọn èèyàn dákẹ́ ó ní ìgbà tán wàá mọ́mọ́ tán ṣe mọ́sáàsì ẹ̀ tán ṣe kíni tán ṣe síwájú tán wàá extend ẹ̀ síwájú tí sáré wàá ṣe kíni tó wà lẹ́yìn. torá ìdojúkọ sàárè gbélé báwa lọ bí sàárè àlọ́mọ tọrọ ń bẹ̀ ibi tí mo ń lọ gan nù. wa man yad'u ma'a Allahi ilahan akhar la burhana lahu bihi. fa innama hisabuhu 'inda rabbih. tí o bá fi lẹ́rìí lórí tí ń sọ pé ọlọ́run ló ní ká ṣe bẹ́ẹ̀ ànábì ló ní ká ṣe bẹ́ẹ̀ ọba aláàní innama hisabuhu 'inda rabbih ìṣirò rẹ̀ ń bẹ lọ́dọ̀ ọlọ́run. la ẹ lọ mà dájúdájú gbogbo ẹni bá ṣẹbọ tó bá pè mí lẹ́yìn Ọlọ́run ọlá ni kò ní jèrè. nínà mí nà sí. tẹ́ ẹ bá rò pé ráràn sí lónìí irú ẹni tí máa ń ṣerúfẹ́ bẹ́ẹ̀ táwọn yẹn máa ń kó yín lọ ní sàárè ẹ má tẹ̀lé wọn o ẹ má tẹ̀lé wọn o kódà tó máa ń fún yín lówó ẹ má tẹ̀lé wọn ẹ má tẹ̀lé wọn ẹ sọ pé àá yọ̀ọ́nú sórí ibi tá a wà yìí kọjá kẹ́ kó wa lọ ọbẹ̀ o torí pé tó bá délẹ̀ tán ipa àwọn oníṣẹ́ kí ni kò ní ká kí láǹfààní tá a rò pa rí ń bẹ̀ wọn táàmù ọ̀pọ̀lọ́ ló ṣe àsìkò tó fẹ́ ṣe fún wọn ló lọ́bẹ̀ ní àsìkò tó fẹ́ ṣe nù ẹja padà sọ́dọ̀ ọba tó dá wa abẹ Allah kó mọ́sà dá gbogbo wa padà sọ́dọ̀ ọlọ́run lápapọ̀ ó jọ kó fi wá ẹsẹ̀ wa rinlẹ̀ sójú ọ̀nà rẹ̀ tó tọ́ ọ̀la ìpè méjì lọ kó ṣàmójúkò